C'est à jùlọ kó gbà yẹn náà kó mọ̀ ṣe lágbà wọn fún wa. tíra tá a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ òun ni tíra àlàáfíà tó ọ̀pọ̀ àárẹ̀ yẹ. torí pé àwọn ìpín tọ̀sí ìpinnu balanṣẹ́ tọ̀sí lọ́sọ̀ọ̀sẹ̀. bàbá tó nínú àwọn ilé iná tọ̀sí òun náà lọ́wọ́ bàbá tó ní tọ̀sí òun nìkan náà ní láti wọ́n ṣe. àwọn ọmọ bíi náà bẹ́ẹ̀ bùkátà sí takẹ́kọ̀ọ́ pa ẹ̀. pàápàá jùlọ ohun tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àdéhọ́kàn mùsùlùmí torí pé gbogbo nǹkan tá a máa ń ṣe pátápátá nílé ayé a máa ń ṣe níbàámu sí tọ́wọ́ wa lọ́kàn wa sáàmù náà kò sí ìgbésẹ̀ kan tọ́mọdé ènìyàn kò sí ìwà kan tó wù kò sí ìṣesí kan tó ṣe nítorí nǹkan tó wà lọ́kàn bẹ́ẹ̀ ni kankan náà wáyé. bá a sì wà ń bì mo rò mà pé kò sẹ́ni kan nu wa tó lè rí ewúrẹ́ tí ó mọ̀ sáfù fọlá tí wọn bá rí ewúrẹ́ tí wọn bá ní pé ẹran ẹran kó ma mọ̀ kọ́kọ́lọ́kọ́ wa ìjọba gbé ọbẹ̀ lé wa lọ́wọ́ adì síbẹ̀ ní káwọn kan bẹ tí wọn bá rí ewúrẹ́ wọn sáfù torí pé ti àwọn ewúrẹ́ kan bá àwọn èèyàn mí ẹran yóò ṣògbó ni wọn ẹni tó bá yóò máa sáfù mo ti sọ̀rọ̀ kan rí ní helpọ ṣíjú mi ìyẹn bí ṣẹlẹ̀ mo ń bọ̀ láti lọrin àbúrámọ ló ti máa láwọn kan awọkọ àjáwọ làwọ ìgbà tọlọpàá dé ìrù kò bá lọ mọ ó bá já wa fọkọ mi tó wọn lọ sóṣogbo ọkọ mi tó já wa fún ó ti gbá àwọn èrò kan tẹ́lẹ̀ nínú tó gbé ẹran wà mẹ ẹrin wúrẹ àwa wọlé àtàwọn tá a dìbò dérò ìlọrin tá a lọ sọsọ gbé tí wọn gbé ṣùgbọ́n àwọlé ọmọbìnrin kan bẹ nù wa èmi àtàwọn míì náà àwọlé. ṣé ẹni bá a ti kú kó nínú ìlọrin ìyá ìkè wọn bóyá máa ń di àbí àlàmísì yẹn ìkànnì méjèèjì ládé bí ẹni wọn ṣe pariwo lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kẹrin wà mẹ ẹni kan kí wọn ní ọlá ẹni ṣe máa ń kéwọn lójijì ṣé bẹ́ẹ̀ náà ṣe pariwo báyìí ọmọ mi wẹ̀ fún ọmọbìnrin kan wà á kó lè dákọ̀ ẹja mi rẹ ẹjọ́ torí ọlọ́run ẹja fún ẹja mi lẹ̀ ń bẹ̀rù ẹ̀ nítorí wípé àrùn kankan tó ní lẹ́bi nípa ewúrẹ́ yorùbá agbẹ́mọ̀ tí mo sọ yìí léjẹta ẹnìkan sọ fún mi pé tóun bá ilé rí ayán òun lè sùn lóun ò ní sùn àbí kí ayán mọ̀ sínú ilé mọ́ nítorí mo fẹ́ lómi nínú nǹkan yẹn ni wípé gbogbo nǹkan tá a máa ń ṣe pátápátá ìwọ àṣìwá ni o ọ̀rẹ́ ẹnu wa ni ẹjẹ ń fún wa lọ́rọ̀ kan tí ó tó fi yé wa sí dáadáa lẹ́nìkan bá mu tí yó wa alaikum salaam tí wọ́n á wí kábàkábà yorùbá yẹ pé ohun tó bá wà lẹ́nu ẹni òun lọ tí máa pa ní bá tẹgbọ́ yọ ọ̀rọ̀ yẹn ohun tó bá wà lẹ́nu ẹni tàbí tó bá wà lẹ́nu ẹni òun lọ tí máa pa ní bá tẹ́nìkan bá mu tí yó tí bá ń sọ nǹkan kan làákàyè tó wà lórí rẹ̀ tẹ́lẹ̀ nígbà tí o ti mú ti ní òdi ó lè sọ jáde nǹkan yẹn wà lẹ́nu ẹ̀ ẹ gbọ́rọ̀ yẹn yé ṣùgbọ́n nítorí làákàyè kò ní sọ jáde yẹn wọn kọ́ àbùkù Ni kó wọn sọ ọ̀rọ̀ bá ń jáde kò dáa ṣùgbọ́n nǹkan yẹn wà nínú tí ń rò lọ́kàn nígbà tí òǹdè tó fi lè jayé làákàyè rẹ̀ mọ́lẹ̀ tó bá wà bọ́ ọmọ lọ́wọ́ yóò àmọ́ sọ jáde tí wọ́n bá padà tó bá padà tí yóò bá padà mutí mọ́ tójú ẹ bá wálẹ̀ tọ́tí ò pamọ́ tí wọ́n á sọ pé ọmọ sọ yìí ẹ́ ooo ṣé kò ń sọ ọ̀rọ̀ báyìí torí pé ó wà lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ tí yóò bá sí lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ kò ní sọ nítorí bá wà lẹ́nu ẹni tàbí ó wà lẹ́nu ẹni ó ní kí ni o wọ́n ti máa pa nípa ọlọ́run ní síwá lọ́rùn tì ọwọ́ tí mo kì lọ sí nínú nǹkan yẹn wọ́n ní pé tó bá wà lẹ́nu ẹni àtẹ̀yàn ti sọ kan yóò làpá níbi gbogbo gbèsè yẹn pátápátá nílé ayé níbi ìsọ̀rọ̀ sọ̀rọ̀

bákan náà tẹ́nìkan nù wọn ó sì jọ lórí rẹ̀ tẹ́nìkejì ó jọ lórí rẹ̀ mo ti fún alákòjúwe tó pọ̀ rí ẹ jẹ́ fún alákòjúwe mi lónìí bọ̀ mo ti sọ́nà ní táwọn kan ti gbọ́ ṣé mo yí pé ìgbà tí ìyàwó Al-Aziz tó tan ànábì Yusuf wọnú ilé aleyhi sọlá tó sá ọ wá ní kó wá mọ̀ ní ṣe náà kó wá mọ̀ ní sí náà Yusuf ni màá gbà wá àwọn òbílà ọlọ́run ti jẹ́mi òṣèlú ẹ̀ nínú àbúrò bí àṣánà lọ́sọ̀rọ̀ ẹni ọjọ́ kọ ọ̀rẹ́ ọ̀gá mi mọ̀ ni èmi tí ẹbí gbé tà ní pọ́ǹtọ̀ tó ń wá gbà mí tó tún pọ́n mi tí màá mọ̀ sí lé tó tún ṣe dáadáa sí mi ọlọ́run ti jẹ́mi òṣèlú ẹ̀ ṣé ẹ mọ̀ pé nígbà tí Yusuf yá ní délẹ̀ tó fẹ́ fọ́ ọ̀sẹ̀ Yusuf ń sáré ṣé bẹ́ẹ̀ ni àyè ó ń sá lọ ẹnu lẹ̀kùn ọlọ́ni wọ̀ sítábà kọ́ àlùbáàbà àwọn méjèèjì ń sáré lọ síbi ilẹ̀kùn Yusuf wò pé ọ̀nà àbáyọ fún òní pé kò ń sá lọ ibi ilẹ̀kùn kò ń sílẹ̀kùn kò ń sá bọ̀ ọ̀kan ìyàwó yẹn náà wòye pé kó tó débi ilẹ̀kùn kó ń lọ dínà mọ́ lọ́wọ́ kó mọ́ bàa lè lọ torí ẹ̀ ló ń fasọ̀yà mọ́ lọ́rùn ẹ dákun àwọn méjèèjì náà jọ ń sáré lọ síbi ilẹ̀kùn yẹn sílẹ̀kùn ní àjọ ń sá lọ síbi àbò ńkọ́ tọ́yì sásìkò kan náà wọn àjọ ń sá lọ àbásìkò kan náà èèyàn méjì nìyẹn tí wọ́n ń ṣiṣẹ́ kan náà lásìkò kan náà bákan náà ẹnìkan nù wọ́n sì ń sá lọ fẹsẹ̀ ẹnìkan nù wọ́n ń sá lọ fẹsẹ̀ ìrùpàlà yìí mi ti kí ni yàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì tẹ́nì kankan bá rí wọn ìtọ́wà lẹ́mìí kálukú ni mo rò mi ti nítorí wàá wà lẹ́mìí ẹnìkan ọ̀kan wọn yẹn kò sẹ́ni tó lè sọ tí ì bá sọ̀rọ̀ ìyẹn ló fà á tó ṣe wípé bí àwọn méjèèjì ṣe ń dẹnu lẹ́kùn wọ́n bá ọkọ obìnrin yẹn pàdé wọ́n bá pàdé bí wọ́n ṣe rọ́kọ rẹ̀ báyìí obìnrin lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ ó ní máa jàdá òun àmọ́ dàbí àlìkà sí wa ẹni wọ́n bá fẹ́ ṣàbùrú pẹ̀lú ìyàwó rẹ̀ kí ló yẹ ẹ̀san tó yẹ kó san fún un. kí Yusuf fẹ́ fi sọ wípé kìí sàníyàn òun ni bọ́n wà sàbù kí ló wá dénú ilé o yìí ló kọ́ àjọ mi ẹni sí kò wá fíjọ́ kó fèsì o ó ní ilá angus ghana irú ẹni ẹ̀wọ̀n ló yẹ kó wọ̀ àwọn àdáhùn àyè tàbí kẹ́ ẹ fìyà nira jẹ́ ní òní gbàgbé láyé ṣé nǹkan ti sọ pé àníyàn Yusuf ni wípé kí ni o wà sàbù pẹ̀lú o ó náà wà ní a. Ah, kò wá kúrú ó ní híyà rọ wàdà tí ní ànáfsì díẹ̀díẹ̀ ni mo jókòó wọn ní o ọlọ́run ló là síbẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ ní tí mo kí lọ síbẹ̀ ní kí n tó wà nínú ọkàn èèyàn lè máa ṣiṣẹ́ bákan náà lásìkò kan náà láàyè kan náà bákan náà ṣùgbọ́n tí ń bẹ nínú ọkàn làálàá tí ó fi kí ni o òkú ọ̀lẹ́ hàn ìyẹn ló pàtàkì tó fi yẹ káwa bá ń pẹ̀lú àwọn mùsùlùmí ká mọ kí lọ́gbọ̀dọ̀ máa wà lọ́kàn wa kí la gbọdọ̀ di ọ̀rọ̀ torí àyè láti ọkàn tó lálàáfíà tá a máa ń tọ́ yẹ ká di ọkàn ó ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ó fi ṣẹ̀kọ́ lójú ọ̀nà anabi muhammed sallallahu wa ó ní ẹrú sèmi yóò máa ṣiṣẹ́ dáadáa láti bẹ̀rẹ̀ ọjọ́ báyìí iṣẹ́ àlùjànnà ni ó máa ṣe débi wípé ohun tí ó kù láàrin òun òun àti kọ́ wà lìjánná kò tó gbọ̀wọ́ mẹ́fà tí a máa ń nọmọ ẹ̀dẹ́ ènìyàn sí kò ní jùlọ kan lọ. fàyà sọ̀rọ̀ kó alẹ́ yìí nìta. ṣé làjọ akọ fún nínú ìyá ẹ̀ yóò wà gbáwájú ni yóò bá ṣe ń bì láàrin eré gíga tó fi bọ́ sọ̀dọ̀ ọlọ́run yóò bá bẹ̀rẹ̀ sí ọmọ náà. wọ́n wàá pa lórí ẹ̀ orí ẹ̀ ní òkúlẹ̀ látara abẹ́ iná ni ó sì wọ̀ ọlọ́run ní yí ẹnì kankan gbogbo ara wa bí ọlọ́run ní yorùbá padà ṣe ti ọ̀dà àdìrà padà ṣe gbogbo tó bá rí bẹ́ẹ̀ kí ló yẹ kó jáde ọkàn wa mo ti sọ̀rọ̀ kan fún wa bí ah, bí last year bí ọ̀pá last year níbi nù tàbí sí ìdí sọ́lọ́tò ló bá kọ̀rọ̀ ẹnì kan bẹ ọmọ amẹ́ríkà ó dá sílá nígbà tó dá ó sì sọ gbogbo ẹbí rẹ̀ mùsùlùmí ó sọ ìyàwó di mùsùlùmí ọsàn wọn di mùsùlùmí bàbá ìyá gbogbo fámìlì ẹ̀ wọn di mùsùlùmí níbi tó ti ṣẹlẹ̀ látara àwọn ìgbìyànjú yẹn Saudi wa fún ní automatic scholarship wọn fún minha kó wa máa kẹ́kọ̀ọ́ ní Saudi wọn wá kẹ́kọ̀ọ́ tó wá wọ jamiu islamiyah ní Madina ní a bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn kọ́ tafsir wọn wá ń kọ́ suratu Ali Imran ní a bá débi yawma tabyaddu wujuhun wọ́dẹ̀ síwájú òjò ọlọ́run tó bá dojú àlùkìyàmà àwọn ojú kan ó funfun àwọn ojú kan ó dúdú ọlọ́run fa amma alladhina iswajjat wujuhuhum akafartum ba'da imanikum ọlọ́run láwọn tó ju wọn ó dúdú ọmọ náà nìyà black America sì lọ ẹ máa black America yẹn ara ń táwọn ń jà fún ni wípé white ń against àwọn àwọn tó bá ṣe islamic studies ní universities ẹ ẹ lè mọ kàn pa black americans movement ni wọn báwo ni wọn ṣe jà àmọ́ gẹ́gẹ́ tí wọn bá ní ọmọ amẹ́ríkà wọn gba islamu lamẹ́ríkà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe white àwọn blacks ni so àwọn white ṣẹ̀ṣẹ̀ ń jọyìn wọn movement ni wọn wọn lè try gan bọ̀ ẹni tí mo fẹ́ lò bẹ́ẹ̀ kò síbi tẹ́tẹ̀ kọ́ islamic movement wíwọ̀ gán gbogbo islamic movement wọn gbọdọ̀ fi black americans àbí tí ó bá yẹ pé àwọn ènìyàn wọn à compilation wọn wà òkè lọ. lọ́wọ́ àwọn yìí ẹwọ islam tó ń lò ń gbà náà ó tún discriminate against the white and black. ọ̀pọ̀ àwọn ọmọ àlìjẹ́nà olójú wọn máa white ọwọ́ aláwọ̀ ọmọ ọlọ́dún wọn ò dúdú sáwà tá a dúdú sáà sẹ́ lọ́wọ́ bó ṣe kó mọ̀ ní oṣù islam lẹ̀ bó ṣe ó sì bínú kó mọ̀ dínà ó sì bá mẹ́ta ẹ wá máa wò ó. ọlọ́wọ́n bá ọba tó la rẹ̀ ga ọlọ́wọ́n jà sọ gbogbo di mùsùlùmí wàá rí mi ẹni mùsùlùmí ó di ẹ wàá ní ọlọ́wọ́n tí dára ilé jẹ́jẹ́ pé irú kílẹ̀ yẹ kó wà lọ́kàn wa ọ pàtàkì tó bá yẹ pé n tó wà lọ́kàn rẹ̀ ló wà lọ́kàn rẹ̀ yóò mọ̀ àwọ̀ dúdú ojú dúdú tó lọ ń sọ̀rọ̀ ń parí ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí èméjì mẹ́kẹ́ iná ló jó igi tó fi dèédú ṣé èdè wa máa kópa ni ṣé báwọn tí iná bá jóná àbí kan dúdú mo rò pàlà yẹn mẹtẹ àbí àti rí èdè kópa ni kí lọ sọ jìbẹ ṣé èéfín máa dúdú àbí èéfín máa funfun hàn ó máa funfun kì í ṣe èéfín gidi ni máa funfun <laughs> èéfín máa dúdú ni tó bá ṣe èéfín gidi ọlọ́mọdé àríjà náà tọ́yìn ìyẹn làáfà wa fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú wípé kí ló yẹ káwọn akáǹgbèrè àwọn ní mùsùlùmí kí ló yẹ kó jáde ọkàn wa. wọ́n ní nàkúlù fi tawhidillah mu'taqidina bi tawfiqillah inna Allaha wahidun la sharika lahu. ẹ dákun bí mo ṣe sọ agbìyànjú àhà àwọn àdìmú àwọn àtàbálẹ̀ dàá ẹjọ́ bá lè dàá. قم بإن الله واحد لا شريك له فنقول في توحيد الله وإلا إيه منكرين بتوحيد الله إن الله واحد لا شريك له إن الله واحد la sharika lah ṣẹ́ni tá a fà wá ń sọ nìyí wọ́n ní wípé nàkúwòló fi tawhidillah àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ mùsùlùmí tá ní àjọ àbẹ̀ mùsùlùmí ó ní nàkúwòló àmọ̀ sọ báyìí à ń sọ fi tawhidillah níbi nípa mímọ́ lọ́hùn lẹ́yọ̀kan ṣe rí àwọn tí wọ́n jó ní mímọ́ tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tá a fà wá ń sọ yìí wọ́n ní tá a fà á fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun ni wípé àdìọ́kàn wípé ọlọ́run ọba mi ń bẹ nínú gbáàyà mi téèyàn sọ síta kì í ṣàdìọ́kàn tó ṣèyàn láǹfààní lọ́jà lókè àmọ́ tó o bá ti wí. kò síyèméjì ji mbe ke Abu Talibi ọmọ daju wípé ẹsùn ká anábà Muhammad sallallahu alaihi wa sallam ọ mọ kó dodo yahamukallah ó sì mọ pé ìtẹ̀sí rẹ fi lè jó dodo náà nípa ẹ̀yọ̀kan ọlọ́run ṣùgbọ́n kọ̀ọ̀rẹ́ láti pronounce ẹ̀ jáde lẹ́nu látara àìsọ́jáde lẹ́nu yẹn àkóbá ni ó jẹ fún wájú nàkún àásọ bí tawhidillah ìjọ kan ṣoṣo kí ẹ máa ní ọlọ́run bá mi nínú ọkàn mi àgbọn kọ́ nínú ọkàn rẹ ṣùgbọ́n ọlọ́run ọba rẹ tó wà nínú ọkàn rẹ yẹn sọ́pẹ́ ọlọ́run ọba tó wà nínú ẹ̀mí rẹ̀ yẹn sókúta ni tó tako sí ọlọ́run ọba tó wà nínú ẹ̀mí rẹ̀ yẹn sógun ni sọ̀rọ̀ pé irin náà rí ìmú mọ́tò ọlọ́run ní lọ́dọ̀ àwọn gbàdí táyọ̀ bá wúlò wọn náà gbé ìmú kalẹ̀ kí wọn àtàkùn sí kógun mọ́ bá fẹ́ wọn wẹ̀. nàkúwòlò fi tawhidillah a máa sọ báyìí nípa mímọ̀ ọlọ́run ọba lọ èyí ni kankan níbi ẹni tó wálé ayé kò lè jẹ́ mùsùlùmí kò lè dáládì ọkàn tó lálàáfíà tí o bá pronounce gbólóhùn tá a fẹ́ sọ níbọ̀ tí o bá pronounce ẹ̀ jáde lẹ́nu mọ̀rọ̀pálá yìí nìyẹn Allahumma afẹ́ni tọ́lọ́mùbá dálé ní tí o lè sọ̀rọ̀ lọ ẹnìkan tí ọba bọ tí ọba wínú ní aláxọrọs ẹni tí ò lè dọrọ sọ tẹkùn ọlọmọ bá dẹlù mi bẹ́ẹ̀ tẹbà ní gbọ́ ń tẹ̀ ń wí ni òun kankan lè sọ àìlèsọ rẹ kò ní gbé oríire ẹ̀sìn dènà fún torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run yìí gbé nǹkan pẹ́ lọ́rùn àfi tó bá nípa lórí ẹ̀ mo rò pa àjọ mi yé nàkúrò fi tawhidillah á sọ báyìí nípa mímọ ọlọ́mọ ọba lọ́kàn ìyẹn ń dẹ́kọ̀ wípé ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀rìgẹ́ ọlọ́mọba mi àtọ́kọ́wá ha ìgbáyà ló má ta lára ìgbáyà má ta ìta ń sọ jáde lẹ́nu náà ṣe kí ni o má ta. mo rò pé mi yé ibi tí oríire ẹ̀sìn tó ti bẹ̀rẹ̀ ibi pronouncement kéèyàn pè nǹkan jáde lẹ́nu jọ́nà yìí aṣọ jáde lẹ́nu tàwíìdì là ń ti ń jẹ́ bí apara sọ̀rọ̀ ń parẹ́ máa tẹ̀pẹ̀lì sálàyé mi ti nǹkan tá a fà wá kọ́kọ́ sọ yẹn wọ́n ní pè ní kọ́wé lìsà ní téèyàn fi àwọn jáde ìmáàní téèyàn ò bá pronounce kì í ṣe ìmọ̀ ní tó ṣe àlàfà. mo rò pé àjọ mi o ìmánì téèyàn ò sọ jáde lẹ́nu tí èsì ṣe ẹni tí kò lè sọ̀rọ̀ kò ní ṣe láǹfààní. ẹlẹ́ẹ̀kejì ni mo àtẹ́kẹ̀dì yìí bí táwọn fi ń di la mo àtẹ́kẹ̀dì ni wípé ẹ̀yin tá à ń sọ jáde lẹ́nu yẹn á nílẹ̀ mi. mo rò pé àlàyé mi ti á ní lẹ́nu ìyẹn ní à ń pè ní ẹ̀tẹ̀kọ́ dùn kọlùbí gbogbo ntẹ̀yìn bá sọ jáde lẹ́nu náà tí ò bá sí nínú èmi ẹ̀ ọkàn sọ̀rọ̀ lásán kò ní í ṣe láǹfààní náà wọ́n jọ lọ. ilé ìjọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí onígbèlá ilaha illallah kọ́dà ẹni tí ì ṣe mùsùlùmí wí ṣé bẹ́ẹ̀ ni àlú ẹ̀kọ́ téèyàn bá wí la ilaha látò nídọ̀là tó bá wí kú tí ọmọ tó máa ń ti ń wí kò ní ṣe láǹfààní ọjọ́ nìkan bẹ ní nàìjíríà bí ọdún mẹ́wàá sẹ́yìn pìrìsẹ́ńtà mi máa fa hàn lẹ́nu ọ̀yẹ̀kẹ́ ti máa bá wọn yẹn bí léèrè pé kí ni future plan yẹn ó ní I want to become a pastor tìbí àńdọ̀ ọ̀ya ọlọ́run ọ̀run òun kú òun tún wá jí padà ìwà ń kọrin ojú ti tọ̀tà o láyéláyé là ń la àbí bẹ́ẹ̀ kọ́ ni láyéláyé là ń la ọ̀gùn tí wọ́n sọ nínú kíṣẹ́ẹ̀tì yẹn tí ẹni tó bá lé táìmù tó bá lè ka ọ kó tá dọ́ta o àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n sọ́sọ́ di mùsùlùmí torí pé n tó wí lẹ́nu yóò sí lọ́kàn ọ̀hún nígbà tó ń lọ lọ́wọ́ akéde jẹ́ bẹ́ẹ̀ kò sí di olóògùn táwọn èèyàn wọ̀ tó láyé mọ́ mẹ́nìkan tó mọ̀ á ti ń súnmọ́ ara wọn pẹ́kipẹ́ki oníkóró àtẹ̀yẹ bá ní òṣó oògùn yóò gbin dáhùn ilé ẹ̀ nílé oògùn wa. ẹ wàá mọ àwọn yẹn wọ́n ń gbà lọ́wọ́ àwọn alálàpá wọ́n ń gbà lọ́wọ́ àwọn ẹlẹ́bọ torí ẹnìkan ń bẹ nínú àwọn ṣe ṣe wù sùfì tó yẹ pé gbogbo mọ̀lúdì rẹ̀ tó bá ṣe ní mọ́sẹ̀mùsì. ní mọ́sẹ̀mùsì. a fún nákàlẹ́ tí ń fà. nítorí náà ti wà wájú ọlọ́run. yóò máa bá ń bẹ. eléyìí nìkan kọ́ mo ti ṣe eléyìí náà rí dáadáa lẹ́dẹ̀ yìí ẹ̀ lọ́ba jọ́ mẹ́dẹ́ yóò mọ eégún tí wọ́n ń pè ládébísí ìyìn mọ̀ bóyá ń jáde dì sí àbí ọ̀jáde mọ̀ eégún kan bẹ̀rẹ̀ dẹ̀ ní jẹ́ sẹ́sìn jáde ẹ̀yìn wá ń ọ̀jáde ló ń yá ti ń kọ̀ ọ̀tá ikú ọba tó lọ gbé eégún padà. tí mo sọ bẹ́ẹ̀ tó gbọ́n ọdún nísìn tí kò bá jẹ́ bíi around ninety seven àbí ninety six àbí nǹkan tí o bá jẹ bẹ bóyá àwọn e ẹni fẹ two thousand ẹni ó jẹ bó ṣe jó egun rẹ padà tó bá di adébísí dì mọ́lẹ́ o láàyè lá ìlà ńlá lẹ́yìn egun. èyí tí mo fẹ́ lò báwọn tí mo fi máa àpèjúwe yẹn wá ó yẹ kó máa yé yín báwọn. ó ní bí àwọn èèyàn ń wí láàyè ayẹyẹ lọ kọ́dà wọ́n ń wí lẹ́yìn eléégún ṣerú láyé láyé láwọn ẹni ó sì wọn láǹfààní àbí láyé láyé láwọn kọmẹdíà tó ń kẹfẹ ta kẹsẹtì láyé láyé láwọn táwọn ibo náà ti ń wí kí lọkàn ibo pẹ̀lẹ́ sí i táwọn kan ti ń gbọ́ wá àṣìṣe ní ṣe yàdúnyà abẹ́rẹ́ káwọn ibo wọn ń gbọ́ yàdúnyà dáadáa níta kìlọ̀ síbẹ̀ ni wípé mùsùlùmí tó fẹ́ pera rẹ̀ ní mùsùlùmí òtítọ́ mo rò pé a máa ń tí ìjẹ́ mùsùlùmí jókòó lé lórí ohun tí ìjẹ́ mùsùlùmí jókòó lé lórí ni ìgbàgbọ́ nínú ìṣọ̀kan ọlọ́run ẹ jẹ́ fún alákòjú rẹ̀ àwọn èèyàn kan àwọn èèyàn tí wọ́n jọ màkẹ́ tí wọ́n jọ màkẹ́ kan wọ́n wà lọ́dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu ta'ala anhu sahabi anabi muhammad sallallahu alaihi ìwà ń sọ hadith anabi muhammad sallallahu alaihi wasallam fún wa ó dà níbi sọ́dọ̀ aléwájú ọ̀sán sọ wípé nígbà tó bá yá èsì yóò padà parẹ́ tán lórí ilẹ̀ tó ṣe pé àwọn èèyàn tó kù lórí ilẹ̀ yìí wọn à ní mọ̀ pé tí èèyàn bá jẹ́ mùsùlùmí èèyàn máa ń kírun wọn à ní mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn máa ń gbà wẹ̀ tá a wà nù rẹ̀ ìkọ́lọ́ ń gbà ń jọ̀sìn fún wa wọn à ní mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn à ní mọ̀ kankan ju ìpìlẹ̀ ilaha illallah ẹyọ kan tí wọn mọ náà wọn sì máa wù tẹ bá bí wọn lè gbé láyé ọlọ́run tẹ wọn kan tuntun lọ lọ́run tí a bá wọn bí wa lórí ẹ lọ wọn á gbàgbọ́ bá wọn sì máa wù ìkan náà àmọ́ kí tó wà mẹ ó ní àǹfààní wo wá lélẹyìn oṣù fún wọn àmọ́ ti ń jẹ hajj wọn àmọ́ ti ń jẹ àwọ wọn àmọ́ ti ń jẹ ẹrù nínú bí tí islam pọ̀ tó yìí wọn wàá mọ̀ ju bá lọ kí láǹfààní tí ṣe wọn ìgbà tó sọ bẹ́ẹ̀ Eh, Hudhaifa bin Yamani kíkọ́ ọmọ tó ń sọ tundihim minan nar bí a ti ń wí ihu náà tí wọn bá ti wí ikú tí wọn sì gbàgbọ́ yọ làwọn kò bí náà lọ tundihim minan nar yọ làwọn bí náà lọ la ilaha illallah kéèyàn ní àdìẹ ọkàn rẹ̀ tọ́lá láàfin kó fúrò náà sì jáde àti nǹkan mìíràn tá a padà sọ ọ ní kéèyàn ṣiṣẹ́ tọ̀ ọ́ pẹ̀lú òkú ọlọ́wọ́n ọba ọba tó láàrin ká tó bá yanjú dáadáa tí èèyàn bá wọ náà yóò jáde mẹ́jọ ó sì lè má wọ̀ náà rárá tí èèyàn bá wá ṣe gbogbo tí èèyàn máa ṣe ní ẹ̀sìn yìí pátápátá tẹ́ pé ọdọọdún lèèyàn lọ hajj títún lọ múra tí ń kírun tó tún jẹ chairman ní mọ́ṣáláṣí tí ń gbáwẹ̀ tó yẹ kó ní tó ń bọ́ àwọn ènìyàn tí tó ń sí wọn lẹ́nu kí wọ́n tó ń jẹ sàárì lọ́dọ̀ ẹ̀ kí láyà ilé ọlọ́run rẹ̀ ọba yẹn gbogbo tó ṣe wọn àti dàbọ̀ yorùbá àgbọ̀ tí mo sọ yìí tí ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo rẹ̀ tí kò bá yẹn dún tí ò nígbàgbọ́ ní ọ̀kan ṣoṣo lẹ́nu ọ̀kan ṣoṣo ọlọ́run tó jẹ bàbá àdínì tó tún jẹ bàálà tọ́jú ọdún pẹ́ papọ̀ yóò ṣiṣẹ́ tí ó pọ̀ láyé o yọ dààmú tí wọ́n pọ̀ láyé òsì gbọ́ gbogbo ẹ̀ ọlọ́ni wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura ọlọ́mọdé àṣẹ wà ní wàláyà tọ́yì mùsùlùmí gidi ọgbọdọ máa pònánsì gbólóhùn tá a bọ wà bẹ ilé ìdíje la ilaha illallah bí n ṣe ń pònánsì rẹ yẹn ẹ rí i pé àfọ sọ pé mu'taqiduna ó ní mu'taqidina ó nà sọ bàrẹ ẹ̀pẹ́ náà sùgbọ́n nìyẹn ìgbà tó fi nà sọ́ba rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé hálù nìyẹn nàkúwòló hálà kọ́wò nínà mọ̀tẹ́kìlì hálà kọ́wò nínà mọ̀tẹ́kìlì bá a ti sọ bẹ́ẹ̀ náà la di sọ́kàn kìí ẹni tí ń sọ tí ń tí ń sọ yàtọ̀ sí ti ń bẹ lọ́kàn yìí bí àwọn mọ̀nàfíkì kò sóríire tó tóbi tó kọ́lọ̀ ń jẹ́ kí èèyàn ó fojú gan ní ànábì ilé ayé yàrá oríire tó tóbi ni kéèyàn ọlá ń pa ní láti máa nígbà Muhammad sọ kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ direct kó kírun lẹ́yìn ẹ̀ síbẹ̀síbẹ̀ kọ́lọ̀ tó lọ lórí ibu yìí kó tó ní innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́ni innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum wàyíra kọ́ọ̀mù ilẹ̀ sọ̀láàtì kọ́ọ̀mù kùsàlà àlùrọ̀ òun nàásì wàlá yàgùrù nà lọ́ha ilá kọ́yìlá wàlá làwọn mùnàbìkì wàlá ni lọ́jú wọn wọn tọ́lọ́ ń jẹ ni wàlá wọn náà wọn kẹ́ wọn bẹ̀bẹ̀ ọ̀yà ẹ̀ máa tàn ń jẹ bọ̀ ẹ̀jẹ̀ mi náà máa tàn yìí kẹ́yìn wọn pẹ́ ń tàn lẹ́yìn ọba tàn yẹn sọ́lọ̀ ní ọba wàá máa yọ ọ̀rẹ́ ẹ̀wù náà ìlà àǹfọ̀sàhùn wàá máa yẹ sọ̀rọ̀ ẹnì kan lé ẹ̀mí ara ẹ̀jẹ̀ ọ̀tàn jẹ́ bí yọ̀ọ́ bá tán èèyàn jẹ́ wọ́n bá ti ẹ̀rí èèyàn tán jẹ́ kò lè tán lọ́n jẹ́ wọ́n wà wọ́n pé ọlọ́run ní kódà tí wọ́n bá láwọn lọ kírun tẹ́ ẹ̀ wò pé mọ́ṣáláṣí ni wọ́n ń lọ yìí ọlọ́run ní tòròjú tòròjú wọ́n fi máa lọ yọ̀rọ̀ àwọn ènìyàn wọ́n sì máa ṣe ṣáàrì ṣe káàrì wọn wọ́n ṣe ọlọ́run mi ìrántí ọlọ́run bá fi fúngbà kékeré mùsùlùmí ọlọ́run bó jẹ́ àti Islam pàdé ẹ̀ yóò sì bá ń jọ sí fún wa mùsùlùmí máa ń sọ gbólóhùn ṣàhádà yóò sọ bó ti sọ yẹn bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ ṣe rí nínú kíni o nínú ẹ̀mí ẹ̀ láàkín ẹ máa wo àfáwa ní bíta òfin kìlá pẹ̀lú ogun gbé látọ̀dọ̀ ọlọ́run torí wípé àti mànà àti lè sọ gbólóhùn kéèyàn dúró tì í wàláhì kìí ṣe mímọ̀ ṣe ẹ dàpọ̀ tí ẹ máa ń sọ̀rọ̀ islam àwa dúdú yìí ní islam wa dọ̀dọ̀ wa islam wa tó wá yanjú ó tún yanjú ju tọ̀pọ̀lọpọ̀ funfun lọ kéèsì kékeré ni o ní ti islam dúdú fi yanjú ju ọ̀pọ̀lọpọ̀ funfun lọ o. téèyàn bá jáde síta téèyàn bá mọ àwọn funfun míì tí wọn gbẹrẹ àwọn mùsùlùmí wa tí ń jọ lọ́wọ́ wọn ṣe sí wọn irú ìsìláàmù tí wọn láwọn ń ṣe ìyẹn ó sì dọ́ orí yóò mọ̀ sọ̀kún ọlọ́run ti ń ṣe mọ́kàlì lọ ọlọ́run ti ń ṣe ilé ìwọ̀ bẹ́ẹ̀ nìkan nù wa èyí ó rí wéréwéré ní last year ẹnìkan ló wọ́n gbà ah, ṣé bóun ti wá wá bí òun wà padà yẹ kọ́ òun ò lè padà yẹ kọ́ ó wá gun òkè alimọsidu haram ó wá gun òkè rẹ̀ lọ pátápátá orí rẹ̀ kẹrin torí ìsàlẹ̀ báyìí ìpele kejì ìpele kẹta ìkẹrin ó wá gun lọ ó wá lọ bẹ́ẹ̀ nígbà wọn fẹ́ lọ ilé mọ́sẹ̀ kékeré wọn tún wá wáyé wọn tún wá padà lé bó ṣe mórí lọ yẹ orí ló mú wáyé ó dé lẹ́bẹ̀ẹ́ orí fọ́ọ̀dù ẹ̀jẹ̀ ló dà sínú haram bí wọ́n ṣe ní oríṣiríṣi àwọn òdì òdì òdì òdì òdì yìí máa ní. mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń bẹ́ ń bì bá a ti ẹ̀rí tẹ̀sùbà rí àlẹ́ tí ìrí tẹ̀sùbà tàwa kù rí àfẹ́nìkan bẹ́ẹ̀ lórí tẹ̀sùbà tàwa kù rí tẹ̀sùbà tàwa kù sí wa. bí tàwa kù sí jẹ́ méje o tó ní tẹ̀sùbà. ìyá tó kó wa tí a máa fún yìí wọ́n tó bá lò dábàá nǹkan bẹ nǹkan ṣe kíni o ń bẹ ìyẹn láti mọ̀ wípé àánú ọlọ́run ọba ọba tó lára ká tó tóbi ní lórí ìwà pàjẹ́ mùsùlùmí alhamdulilayi wàlá ìwà yìí tó tóbi dúdú dúdú tẹ́ bí àwọn ọmọ tẹ́ ń sọ yìí tẹ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ó mọ̀ òkú sí ìyànná sí làwọn eléyìí sá lókè àwọn ìkíni sí ìyànná sí làwọn eléyìí tẹ́ bá wá gbọ́ pé ẹ̀sọ́ lárúbá ah, wọ́n wá òkè ẹ̀sọ́ lárúbá lò yìí ni bóòlù ṣe gbọ́ gbàgbọ́n mọ̀ wá bẹ́ẹ̀ pé ẹ̀sọ́ wọn ni bẹ́ẹ̀ lò yìí náà ṣe mùsùlùmí gbogbo yín nílùú yín àbí ṣe wọ́n máa ń kéwú bẹ́ẹ̀ ni ẹnìkan ọba introduce mi sẹ́nìkan níjẹ́dá ó ní ń fún bàbá rẹ̀ yẹn pé wọ́n sọ ìlà ha àgbà yatakallamu al-arabiyya bi talaq àbí ilé ma ń sọ lárúbá lárúbá gidi ni ma ń sọ ẹ lápẹ bá kan jẹ kí ma ń sọ lárúbá wa ó ìjọjú ni o bàbá náà wà wò bàbá náà wà ń sọ lárúbá wa síbi ah ilé ìmọ̀jọ lárúbá wa lóòótọ́ lárúbá gidi kí ni tó dúdú bàbá fa bí ìkàn mi. èdè ọ̀tún bí mi ni kí oníṣẹ́ mo tún gbé ìbọn náà mo ní mo gbọ́ kí lè dé lu yín náà èdè rọ̀sìmí èdè rọ̀sìmí yà. اللغة الرسمية عندكم ما هي والإنجليزية يعني هذا يعني أنك تفهم الإنجليزية ما هي طيب صحيح أفهم الإنجليزية آه تتوقع وبعدين ليه كده كده كده ايوه عمر ọlọ́run wa wọlé àtúbọ̀lẹ̀ kọ́ sànù wa àwa fẹ́ sínú wọ́n bá gbé oúnjẹ kan wá wọ́n lé wà náà ni ẹ̀wà bíi koríko báyìí ló ṣe ní ìpínlẹ̀ ọmọ tó pọ̀ rẹ̀. wọ́n lẹ́wà náà ni bọ́ọ̀bì nǹkan mo fẹ́ lò ìgbà tí mo wá ní kíni wọ́n lé ó ní ẹ̀wà náà ní irú ẹ̀wà tó wà ó ní ẹ̀wà tọ̀dọ̀ yín yẹn ó ní kidney beans ní jẹ́ ó ní ẹ̀wà lélẹ́yìn náà ṣùgbọ́n ti yín yẹn kidney beans ní olóhùn ti mọ̀rú ẹ̀wà tẹ̀mí mà pé wọ́n mọ̀ kí wọ́n mọ̀rú ẹ̀wà ilé ṣùgbọ́n ẹ̀wà lélẹ́yìn náà ó sì green sì jẹ́ ó wá ní bíǹsì ni ó sọ ní bíǹsì òyìnbó rẹ̀ ó ti mọ̀ pé ó ní bíǹsì ni mọ̀ à bíǹsì kọ́ ó ní òun mọ̀ pé bíǹsì tí mo mọ̀ ó yàtọ̀ sí ilé bíǹsì tí mo mọ̀ yẹ kidney beans ni ẹ rẹ̀ rí i pé ẹ̀wà yẹn jọ kidney lóòótọ́ ẹ á rí ibi tí mo ń lọ rẹ o bẹ́ẹ̀ mi ṣe bu sí bíi ráìsì méjì mo ṣe gbé omi nù mo bá mu mi oní dúdú ni mi lóòótọ́ fáfíríkà mo ti wá. <laughs> ó ní yes pé mo ẹsẹ̀ fi hàn pé áfíríkà ni mo ti wá ni ó ní ìlérí ọmọ sàwọ́dì kan tàbára bíi kan tí ò ní tí ì tí ọmọ mú mi ó ní torí pé òbí ò lè gbé láéláé ó ní nínú mukayif nínú èsì ó gbé gbẹ̀yàn mi yìí ó ní ẹ̀rí pé yóò jẹun náà yóò ti jẹun débì kan kó tó wàá máa mú mi sí ó ní ṣùgbọ́n ẹ̀yin bí ẹ̀yin ará bíi áfíríkà kankan ọlá mi yín nù ẹ bá ti bu síbi méjì ẹ máa mú mi ní sáà tẹ́wá ti fẹ́ sínú ní ìsìn kí láwọn ọmú bí ọwọ́ ta ni láwọn ọmú ẹlòmíì ní omi kan tó yóò tún mímí sí i torí pé kò sí níbẹ̀ yẹn tẹ́ bá wà náà lé ẹ̀ lè mọ̀ kó òrùn òórùn bẹ́ẹ̀ sì ṣẹ́gbẹ́ òórùn bì. ó ní mo fi ọmọ áfíríkà mo jẹ oúnjẹ síbi méjì mo mú mi òun ò sì mú mi tá a fi jẹun tán nígbà jẹun tán ló sì wà mú mi lé. àwọn afọ̀fọ̀ wọn máa ń wò wá bíi àwọn adúdú dáre wọn wọ pé àwọn èèyàn ilé ayé làwọn eléyìí náà ti wà tí wọn sì dúdú tó báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàláhì ọlọ́run ṣàánú wa pẹ̀lẹ́ sí tí wọ́n wá rí pẹ́sì ń bẹ lọ́dọ̀ yín tí wọ́n wá rí pẹ́sì ń bẹ lọ́dọ̀ yín wọ́n mọ̀ wá gbé tóbi wọ́n máa gbé tóbi gan ni o pàápàá jùlọ tí wọ́n bí ọ́gẹ́ àtàmì jamiu islamiyah tó wá nílà nítorí tí wọ́n bá ti pọ̀ sọ́lá tó bá ti ní làlàlàlà ah ẹ sọmọ jamiu islamia eh, ẹ ẹn mi sọmọ jamiu islamia ibo ló ti wá wá tó bá ní nàìjíríà ẹlòmíì nù wọn àwọn tí wọn bá gbọ́ nàìjíríà rí agbábọ́ọ̀lù wọn fi bọ nàìjíríà tó bá ní nàìjíríà ni wọn lò kúta yẹn ṣe rẹ o tàbí ká ní ọmọ kàtí ní tí wọn sọnù àwọn tí àsìkò àwọn náà ti lọ àwọn ọmọ wọn tàwọn àwọn sì ń tètè ń dàgbà tí ọmọ àwọn yìí yóò mú wa òpin nàìjíríà ibo ní ẹ kí ni a máa ń ṣe ń bẹ̀ ìkìbìtà bó lẹ́sẹ̀ ń ta ní kọ́yìn lábáwá tẹ́ fi gbọ́ ọlọ́nkọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ sànù wa ẹ dákun nakolo fi tawhidillah mu'taqidina bi tawfiqillah àánú ọlọ́wọ́n bá ní lórí wa o tá a bá mọ àwọn tí ń dẹ̀ ẹ̀sìn yín láàmú tí wọ́n ń dẹ̀ ẹ̀sìn yín rújú inú funfun ló ti pọ̀ jù tẹ́ rí black kan tó náà bá ń sọ̀sọ́ kó nínú kọ́ kà lórí íńtánẹ́ẹ̀tì nínú kọ́ kàwé wọn nínú kọ́ lọ àwọn sáìtì kan tí wọ́n ti dá lórí irú àwọn wáìtì náà. ìlà wa tá a wá bíláàkì yìí èèyàn tó gbọdọ̀ bíláàkì wọnú náà a gbọ́dọ̀ jẹ́ kí ikùn wa àtọkàn awọ tó bíláàkì kí bíláàkì yẹn ọmọ kọjá ojú la ẹni tí ó bá fẹ́ kó bíláàkì fóun lọ́rùn àbí kó mójú tẹsìn dáadáa kọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kọ́ máa ń tí ń jẹ́sìn yàtọ̀ sẹ́sìn táwọn èèyàn ń pè lẹ́sìn torí pé ẹ̀sìn yìí àwọn èèyàn ti sọ di nǹkan mi àbáwọn èèyàn ti sọ nǹkan mi ẹ̀sìn di nǹkan mi mọ̀ ara lọ wọ́n ti kún ẹ̀sìn lọ́dà tí èsì tiẹ̀ débi yìí pé àwọn èèyàn ti wá rí ẹ̀sìn yìí síbi ntòyí ntòyí ẹ̀kọ́jà kan lé ni wọ́n wá fẹ́ sọ́dà bò lápẹjù ètò bá ti pera ayé mùsùlùmí ó gbọ́dọ̀ àpé ọkàn yín gbọ́dọ̀ lé ó gbọ́dọ̀ àpé ọkàn yín gbọ́dọ̀ lé ẹ gbọ́dọ̀ burú wọn gbà pé áfíríjì mùsùlùmí gbọ́dọ̀ jápáyàn ẹ wà dánwò ọlọ́pàá kan ọmọ mi àtẹnìkan lọ́jọ́ kan nínú àwọn ọmọ ya à ń lọ ní níwò ẹgbẹ́ ìwò ni a fẹ́ gba ìwò lọ sọ́yọ́ ló bá mú wa ibi tó a ti dúró bẹ̀ báyìí

oníkébò ń ṣe wáyé òun lọ jà nígbà òun lọ jà láwo àwọn mùsùlùmí náà làwọn lọ bá parí ìjà òun lọ sí algeria wọ́n ti post òun lọ sí kinní rí ti ṣe gbá àwọn mùsùlùmí náà ni òun dẹ̀ rí wípé ìgbà táwọn probe into it òun rí kí muhammad yín yẹn gan jagunjagun ni mo ti sọnù wípé òun gangan ìdá jagunjagun ni òun gan jagun àìmọye ogun ló jà ìgbà tí mo wá jó gbóbi ajá tán mo rí i pé eléyìí ti mí ìlera pé wọ́n sáfẹ́ àtàkì wà dáadáa lónìí mo ní jagunjagun ni mo ti gbọ́ àwọn mùsùlùmí ìjà ni wọ́n máa ń jà mo ní sọ mọ ibi tí islam ti wà olóòmà oníṣẹ́bí saudi ni saudi ni mo ní kó sọ̀dọ̀ àti saudi jagun jẹ̀yìn ìgbà wo ni saudi báyà jagun jẹ̀yìn onímọ̀ ìjà ń bẹ̀yẹn wèjà ó ní wèjà bẹ́ẹ̀ mo nígbà tí wèjà wá jà bẹ́ẹ̀ tó sì jẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ̀sìn ti wá tó bá yẹ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn ìjà ní ibẹ̀ yẹn lọ́yẹ̀ kan ti máa jà jù ah, ó ní wèjà bẹ́ẹ̀ yẹn lóòótọ́ àbá o wèjà bẹ́ẹ̀ yẹn o ibẹ̀ yẹn wà peaceful gan wèjà bẹ́ẹ̀ mo ní tó bá ti jẹ́ pé wèjà bẹ́ẹ̀ tó wá ṣe pé àwọn míì nínú àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tó wá láti ibi tí wọ́n ti ní ajẹ́pọ̀ àwọn yẹn ní lọ́wọ́

torí pé ńgbà wọn lè kú kò sí máa pa wọn ìgbà wá wà lọ kò sí lọ bá wọn mẹ́ta kó n fẹ́ bá wọn jà ó sì yẹ jà wọ́n ń jà musa fún un ó sì o nka ẹ ẹ ẹ ti wá educate mi báyìí ìkànnù ara àwọn báyìí báyìí àwọn báyìí báyìí báyìí báyìí ìkànnù ara oníbo afáyín máa lọ dárí afáyín máa lọ a ṣe ni. ọlọ́run wọlé àti obìnrin yóò sàánú wa nakulu fi tawhidillah mu'taqidina bi tawhidillah sẹ́ẹ̀rì yàtọ̀ sí pé a nígbàgbọ́ yàtọ̀ sí pé a fẹ́ sẹ́sì a gbọ́dọ̀ mọ̀ wípé kò sẹ́ni tó lè fi wá ṣe kòǹgẹ́ àti rẹ́sìn yẹn ṣe àbí tá a ní àfi Allah àfi Allah gbígbé ẹ̀kọ́ sẹ́yìn ayé arí nínú ẹbí ànábì ẹni tí ó gbàgbọ́ sallallahu sẹ́yìn kárí nínú ẹbí ẹni tí ò ẹnjẹ ẹgbẹ àwa tá a láàdúdú tá a sọ yìí ó náà làwa náà gbàgbọ́ tá a sì fojú rí ọ wá jíṣẹ́ fáwọn tí ìbí jọjọ dà wọn papọ̀ tó ń gangan bá wọn sọ̀rọ̀ báyìí Ọlọ́run kò sì jẹ wọn gbà kò ń gẹni látọ̀dọ̀ Ọlọ́run ìyẹn ló fà á nígbà tá a níbà Muhammad sallallahu alayhi wa sallam tí ń ṣe wáàsí fún àwọn Sanadidu Quraysh àwọn abẹnugan àwọn èèyàn ńláńlá ń bá wọn sọ̀rọ̀ ó sì bọ̀ kí táwọn eléyìí bá ẹ̀sìn gba gbogbo mọ́kà ni abdullahi ibn Ummi Maktum de òun sọ fún anabi yìí pé alimni mimma allamaka Allah nínú ntọ́lọ̀ fi mọ̀ ọ́ kọ́ mi èmi fẹ́ mẹ̀sìn tèmi àfọ̀jù àwọn èèyàn ńlá ńlá anabi sọ̀rọ̀ anabi wà wò pé ìwúlọ̀kùnrin ti ń dà àsìkò yìí ló wá yóò wá àwọn tó ti sọ yìí pé ẹ̀mọ̀ kọ́rọ̀ wọn ni kí wàá má nà rọ́ kàtàbà àkà ilẹ̀ ladí nà hùmà rọ́ dìlù náà báyìí yàrá yìí ẹnìkan tí wọn sọ fún Nuhu ni ẹwọn náà wọn máa ń sọ pàrọ̀ gba àwọn anábì Ọlọ́run làwọn ẹnìkan yìí tẹ̀lé àbáwọn èèyàn yẹ pẹ̀lú àwọn eléjókòó pẹ̀lú àwọn yẹn àwọn èèyàn dára dán àwọn èèyàn tí ò rí ayé wa. afọ́jú tó wáá nígbà tí bá dùn àwọn èèyàn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣé àmọ́ kí wọ́n kà sọ̀rọ̀ lókè ṣé afọ́jú ìlọ́fẹ́ káàjọ́ máa jókòó pàpà ni afọ́jú tí ò rí náà lọ́fẹ́ ká jọ máa jókòó papọ̀ anabi wa wò pé kó tiẹ̀ ṣe sùúrù díẹ̀ wọn á jójú kọ lọ́dọ̀ rẹ̀ pé kó má dàbẹ́ ni kó fi wálẹ̀ lọ bá fọ́jú sọ̀rọ̀ ẹ mà téèyàn bá wà lọ́dọ̀ àwọn èèyàn ńlá àwọn èèyàn pàtàkì tọ́lá dọ́dọ̀ ẹlòmíì tí wọ́n ní ojókòó tó mọ̀ kó sósì yẹn ń jókòó bíi lóòótọ́ kí ẹ sáàjẹ nàró àtọ́ bá jẹ́ àwọn àyè kan yóò mọ̀ pé sẹ́mi náà lẹ́ẹ̀ jókòó bíi kì í ṣeré o yóò máa ní tálàfíà rẹ ọba tó kan tó tutù ọmọ mú ọ níbi táwọn ọyẹ bá ti dà ẹ wò ká má bàa dé nà pẹ̀lú kí lọ́lọ́n para sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá wí torí pé ìdáyà àwọn tí ń bá sọ̀rọ̀ yìí ò sí lọ́wọ́ ẹ̀ ẹni ó dé tó ń tún wá ń wá ìmọ̀ náà káàkiri wàá má yóò délé kàlẹ́ aláwo yẹ zaka àwọn yẹ zakaru kàtà ọwọ́ agbójú táwọn kan wá múra kankan kan àwọn yẹn sọ̀rọ̀ ló fi wọn mọ̀ ní àbáwá innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha lidhalika qala mu'taqidina bi tawfiqillah ọlọ́run ni mọ́mí yẹn ṣe kòǹgẹ́ o ọlọ́run tó ti fi wá ṣe kòǹgẹ́ ẹ̀sìn yìí ọlọ́run má fi bínú rẹ̀ yọ wá kò àánú ọlọ́run bá tó tóbi ní kíyànjẹ́ mùsùlùmí àánú ọlọ́run tó tóbi tí ọ̀lẹ́gbẹ́ òní kí ẹ̀jẹ̀ mùsùlùmí. èèyàn ọ̀wá lè jẹ́ mùsùlùmí nítorí pé wọ́n kàn bí sínú ẹ̀ àwọn ọmọ lèmọ́ọ̀mù ń bẹ jẹ́ ti di kèfèrí jẹ́ ti di kèfèrí tí kèfèrí wọn le gan mọ́ nílé ibì kan ní ìjọ́hun tí òun ọ̀bá láyé ìjọ́hun tọ́pọ̀lọpọ̀ wa yóò láyé tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ gan ọ̀bá láyé èṣù ni wọ́n máa ń bọ̀ ńbẹ̀ èṣù ni wọ́n máa ń bọ̀ nílé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá àjọwìn ilé èṣù ni wọ́n máa ń bọ̀ ọmọ kan wá wà bàbá rẹ̀ aláàjì ó ti máa wájú ọlọ́run lọ́wọ́ forí jù ọ wá fi ilé kí ó ní kọ́ lọ kí ó tún ní kọ́ lọ kí ó wù lọ́ọ̀nù lẹ́yìn tọkọ tẹ̀dẹ̀ tán tó ṣe wàlímù tó yọ wàhálà ó tún lọ kí ó wù lọ́ọ̀nù ní ìsìn èṣù yẹn ní ń bọ̀ báyìí ẹni tí mo wí ò tí kú ibẹ̀ láyé lè sùn èṣù ní bọ́ báyìí kódà tí ń fi èṣù dáhùn yẹn ló tọ ẹni tó lọ kí ń lọ rìn lẹ́dẹ̀ kìí ṣe mọ́ mi ń bọ èṣù báyìí ó ti ní èṣù ní yàrá àánú ọlọ́mọba lọ́lọ́run ní mọ́bìnrin ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀sì ọlọ́mọdé aṣọ̀ṣì ọlọ́run kò mú معتقدين بتوفيق الله كي ولا موي إن الله واحد لا شريك له إلاكم إجاكم إن الله واحد لا شريك له داجو داجو داجو داجو إن الله داجو داجو الله واحد أشهد أيوم أشهد aṣọ lọ́lọ́ ọba aṣọ ṣe é rí ọ̀rọ̀ yẹn àwọn onímọ̀ sọ wípé inú Al-Qur'ani la bá ti lọ mú inú Al-Qur'ani ló ti mú ala lillahi dinu al-khalis walladhina takhadu min dunihi. Thank you. aya tó tẹ̀lé الدين الخالص ها لعن الأعرج كما يتخذ ويعلم اصطفى بما يخلق وما يشاء سبحانه هو الله الواحد الوهاب هو الله الواحد من جميع الله and then now àti ilẹ̀ yọ bàjẹ́ lápẹjùwe ẹ wo àwọn alágbára ayé sẹ́mọ̀ kí wọ́n pín àwọn ayé mọ́wọ́ ni àwọn ọmọ wọn sọ pé àwa là ń kọ́ńtrol bíi protectorate tiwa ni wọn àbá Amẹ́ríkà dá kó ló ń fẹ́ tayọ àlà lórí protectorate Russia láyé tòtòrọ mọ̀ pé agbára mẹ́lọ́dọ̀ Russia náà Russia ò ní tayọ àlà wọn bí dá lórí protectorate Amẹ́ríkà láyéláyé torí wọn jọ ń ta kankan agbára yìí ìlàyé ò sì lè tọ ètò ti Russia yàtọ̀ sí ètò ti Amẹ́ríkà àjẹ́ndà wọn yàtọ̀ ìlú tẹ́nìkọ̀ kan wọn bá ilé ìjọba lé lórí irú lórí ẹni ọmọ ọ̀rọ̀ sí wọn lórí bẹ́ẹ̀ náà ló ṣe wá rí káàkiri nílé ayé ẹ máa wo Yorùbá o Yorùbá ní dráyẹ́fà méjì kò lè wà nínú. No ọkọ̀ kan náà tí dẹ́rẹ́bà bá ti pé méjì àbí kẹ́ni kejì suspend driving tiẹ̀ kọjá ẹni tí ń wa mọ́tò kọ́ máa drive lọ ọ́ kí wọ́n wá ara wọn sínú kòtò kí ni wàkúwà tó wá wà báyìí ṣé ìdìbò àti bàtí ẹni lọ́wọ́ rẹ báyìí ó yẹ kó yíwọ́ báyìí yóò wá yíwọ́ bẹ́ẹ̀ kí ló tó wá wà ẹ̀rẹ́ ìnáyà lẹ́ni yíwọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣé tí mo wá ń sọ ṣé orí ìdò kọ́ pé lẹ́ẹ̀kan ọkọ̀ wá ìsìn ọkọ̀ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé tó dàrú láàrin lọ́kọláya síbi torí wípé ẹnìkan fẹ́ jọ̀gá kẹ́nìkan jọmọ̀ ṣe síbẹ̀ ní ayé ẹ̀kọ́ kò fẹ́ sọ́kọ kò fẹ́ síyàwó ọkọ ìyàwó náà fẹ́ sọ̀rọ̀ ààrẹ lọ́kọ ilé òní tó. ẹ wá wo láàrin àwọn ọmọ ẹdẹ yẹn làwọn àpèjúwe tá a mú wá wọn káwá ní ọlọ́run méjì tí wọ́n lágbára bákan náà ilé ayé ó dàrú torí kálukú ọ̀fẹ́ so pàwà rẹ̀ kálukú ọ̀fẹ́ so pàwà ewele ayé tá a wáyé ẹ wo nàìjíríà yìí bò tí wọ́n ti lọ àwọn wa kan tí wọ́n ní power bẹ́ẹ̀ wò pé nǹkan làwọn fẹ́ ṣe nàìjíríà náà lo power pé rárá sovereign state ni wá àjọ lo power fúnra wa ni gbàtẹ́nì kan òye oníbẹ̀ nìkan bá wá bí tó bá ọ̀sáàfin tí òdà tó fẹ́ ṣe kínní kan gé bọ́dí báàgì wọn gbé padà sílùú wọn tẹ̀sí wàhálà dìde. agbára tí agbára tí ní bá kan ni kí ni yorùbá ní nǹkan ṣe ìbọn tẹ̀ tó bá ṣe ké méjì lọ́lọ́ yìí kí wọ́n tẹ̀ rí bàbá kan torí kíkọ̀ sí ọgbọ́n ọlọ́ni idan la zahaba kullu ilahin bima khalaqa wala ala ba'duhum ala ba'd ọlọ́ni kò sí ọgbọ́n yóò di táìmù kan tí wọ́n ní ẹja pin tó bá ti jẹ́ wípé ìwọ lọ́lọ́ èmi lọ́lọ́ ṣé sánmọ̀ wọ́n dà bí mú tiẹ̀ máa kọ́ńtró rẹ̀ èmi fẹ́ máa kọ́ńtró tèmi wàlẹ́ alábà tó fún alábà apá kan ó tiẹ̀ wò yí pé mo fẹ́ gba àfi tó lọ ní nǹkan kí n tó gbà lọ́wọ́ ẹ̀ nígbà ara kì í jẹun tó yóò tán ọlọ́wọ́n bá kó ètì nígbà tó mọ̀ kájú ara wa ó sì wò pé jojo jojo àwọn adéwálé lọ́kọ̀lìjì kò sẹ́ni tó lè gbà á tó lè gbà á lẹ̀ tí ì bá sọ pé amẹ́ríkà dá sí kì bá gbà kì bá dá tó wọ́n yìí tí o bá ti dára ara kì í ti pẹ́ tágbára bá ń bẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lu agbára ẹ̀ sì ti pa àwọn alágbára náà wà lágbára lónà lórí tọ́ba wá sí kọ́lọ̀ ló pé méjì ẹ̀dá kúbò nílé ayé ṣe rí ikọ̀ kan ju òní yóò ní wípé àwọn bíláàkì yòówù fẹ́ rí àmọ́ àti dúdú ìkan náà ó sì ní ọlọ́run àwọn dúdú lòun àwọn wáìtì lòun náà fẹ́ rí mọ́ sí ara wọn ràn síra wọn ni àbí bọ́mù. nakólu fi tawhidillah mu'taqidina bi tawhidillah inna Allaha ọlọ́wọ́n ọba ọba tó la rẹ̀ ga ọba ẹ̀yọ̀ kan ṣoṣo ni kò pé méjì kò pé méjì ní sámà kò pé méjì ńlẹ̀ kò pé méjì láàyè káyè ìdáàtò ọlọ́wọ́n ọba nìyẹn ọlọ́wọ́n ọba yìí náà bá a tán jẹ́ yìí ṣé sí lára nìyẹn ló dẹjọ́ mú kí n lọ ọ̀sán. صديق أجي نعم bẹ́ẹ̀ ni ọlọ́run bọba tó láre ga wáhidùn fi sifati ẹyọ kan ṣoṣo lọ́lọ́run bọba tó láre ga níbi ìròyìn ẹ̀ ṣe é mọ̀ pé gbogbo wa bá a ti wà ń bì alihamudulilayi mi ìròpẹ́ nìkan kan bẹ́ẹ̀ ń bì tètè ẹ̀ di tí ò gbọ́rọ̀ ṣé ojú wa là ń jọràn àbí ojú wa kọ́ là ń jọràn ojú wa là ń jọràn adúgbò fọlọ́run lórí ọlọ́run ní díẹ̀ tiwa ṣùgbọ́n ṣé bá a ṣe ń gbọ́rọ̀ yìí náà ṣé bí ilé la ti kú òwá bí ṣáájú tí wọ́n ń san tá ẹ bá pè wọ́n ìjọba sọ fún yìí ni ìgbà tí ẹ bá sì ti gbọ́ sí ẹ̀ nígbà ìta sọ ń bì í mọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn à ń gbọ́rọ̀ lóòótọ́ ṣùgbọ́n àsọlọ ọlọ́run níbi ìròyìn ẹ̀ ọlọ́run náà wá ń gbọ́rọ̀ ṣé ẹ̀mọ̀ kí ń gbọ́rọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ló máa ń gbọ́. ń gbọ́ ń tà ń sọ ń bí ń gbọ́ ń tí wọ́n sọ láàrọ̀ mi ni ń gbọ́ ń tí wọ́n sọ ní mọ́ṣáláṣí wa ń sàlẹ̀ mẹ́ ń gbọ́ ń tí wọ́n sọ ní gbogbo ibikíbi lórí ilẹ̀ àti gbogbo èdè tí wọ́n ń sọ ní gbogbo ibikíbi lórí ilẹ̀ àti irú èdè tí wọ́n fi ń sọ. tàwọn alárúbáwá ọ̀dọ̀ ẹ wá wo àwọn èèyàn nínú hẹ́rọ̀mù nínú àwọn ẹ̀dá. àwọn tó yẹ pé ìró làwọn ń ro àwọn lọ jàǹtìlẹ̀ rẹ̀ wọ́n tún róró náà ni ẹgbẹ́ bá ti jẹ́ ọmọlá tán kálukú ọmọ wọ sọ̀lú ẹ̀ ni ìró náà ni náà wọ́n máa ń wọ̀ ìró làṣọ tiẹ̀ ọkùnrin ni kì í sóbìnrin mọ̀ ń sọ o àwọn ayún ọlọ àwọn míì bí ara ara báyìí làwọn ṣe rí àwọn àgàrò náà bẹ àwọn míì sì ń bẹ tó ṣe wípé irun ara wọn ó ju irun orí ẹlòmíì nù wà lọ bẹ́ẹ̀ irun tó wà lára wọn báyìí ó ju irun orí ẹlòmíì lọ àwọn ò ní irun rárá lóríṣiríṣi ẹ̀dá lóríṣiríṣi èdè kálukọ́ wà kó gbogbo bùkátà rẹ̀ wá síwájú ọlọ́run pẹ̀lú èdè rẹ̀ ọlọ́run bó sì lọ gbogbo ẹ̀ yóò sì dà mọ́. Inna Allaha wahidun ẹyọkan ṣoṣo lọ́lọ́run níbi ìròyìn ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹyọkan níbi dáàtú rẹ̀ gbogbo àwọn àròyìn tọ́lọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga tó ní kò sí kankan nínú ìròyìn yẹn tá a lè fi tẹ̀dáwé. ṣáájú ọ̀gá tí mo sọ dáadáa kò kankan kankan nínú ìròyìn yẹn tí ọmọ ẹ̀jẹ̀ lè máa wò pé èmi náà ní ìròyìn báyìí táwa fi níbi àwọn ìròyìn yẹn àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà ní mà gan síbẹ̀ náà ibẹ̀ àbá wa. pòfẹ́sọ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ ṣùgbọ́n gbogbo pòfẹ́sọ̀ gbogbo dókítọ̀ gbogbo ọjà nìyà kan wúlò lẹ́kọ́ jẹ́ aláìmọ̀kan ni níbi tí ìbá sọ̀nà àmọ́ tó ti kẹ́kọ̀ọ́ ní yóni lọrin ẹnìkan ṣe inaugural lecture mo ti sọ rí náà inaugural lecture rẹ̀ inaugural lecture ẹni ó bá di professor ni máa ń ṣe inaugural lecture lẹ́yìn ọdún méjì tó bá ti di professor. ó gbọ́dọ̀ ṣe natural lecture ntọ́kọ̀ nǹkan lé lórí nǹkan kan yóò wà abụ kọ pépà kékeré kan bẹ̀. ẹnì yẹn pépà tí ọkọ̀ wọn ó ti afún gba pòfẹ́sọ̀ àwọn èèyàn ńláńlá tó wà ń nǹkan kan yóò wà ṣe yìí student yẹn tọkọ̀ kínní lé lórí ni àwọn ẹ̀bà òun nìpìlẹ̀ èèyàn báwọn díẹ̀. láti wá di bàṣẹ pé àmọ́ ibà gángan nípìnlẹ̀ wa. bàbá kan wá ń bẹ bàbá oní Islamic studies ni ó ní pé kínní ìgbà tí ní ìfáwà mùsùlùmí o ìgbà tí rè o ẹ wá dúró àyà kí n bẹ nínú Al-Qur'ani wípé bí omi lọ́lọ́run ti dá àyàn ilé rẹ̀ fọ́ ni tí professor ibà ṣe inaugural lecture tí university gbà wọlé tí ó sì gbogbo ẹ̀ ìbádùn ìjọba Islamic studies ti wó ọyọ kẹ máa bàbá òun bẹ́ẹ̀ ni ó ló bá bẹ̀rẹ̀ sí ni máa ṣe rìsáàtì káàkiri nípa àmọ́ ẹ̀bà ó lè wá rí wípé àmọ́ ẹ̀bà yẹn kò lè ṣẹ̀mí nítorí pọ̀ jù nínú ara rẹ̀ omi ni tó túmọ̀ sí pé láì sí omi kò lè ṣẹ̀mí that means omi ti ń bẹ síwájú kábọ̀ ẹ̀bà tó máa bẹ̀ ọlọ́run sì ni wájà iná náà lè máa yẹ kó làṣẹ yín hayye olórí ọlọ́sì ó wá dúró de níbi ìnagbọ́ra kí ó present ó gbà wọn ti hó wọn ti pàtẹ́wọ́ wọn ti ṣe lójú ẹ̀ àwọn àtọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ti wò pé ọ̀tán bí bàbá ṣe ní ọwọ́ àti káwọn ẹni tó bá ní kọ́mẹ̀ntì bí bàbá ṣe gba microphone ó bá dùkú wípé àǹjẹ́ tán yányá pátápátá yóò lọ bọ̀ wípé àná gbogbo wípé àlọ́ bàjẹ́ tán yányá nígbà tó gbé lóbi amẹ́bà kíni kan pàṣẹntì omi ló wà lára rẹ̀ kò dẹ̀ lè survive láì romi ìyẹn túmọ̀ sí wípé omi ti ń bẹ síwájú kó tó máa bẹ and Quran told us wípé inú ibi omi lọ́lọ́run ti dá odò kan dáàmì ọmọ ẹ̀gbẹ́ ènìyàn àti ibi omi lọ́lọ́run ti dá so amẹ́bà rẹ tó ń sọ yẹn wá proof ẹ̀ pé ó lè sẹ̀mí láì sọ̀rọ̀ bí ìnàgà lẹ́tọ̀ ṣe wó lò ó ń tẹ̀yẹ̀yẹ̀ ṣùgbọ́n yẹn kọ́ inaugural lecture tó wó kọ́ lèmi fẹ́ lò ẹ dàpọ̀ ẹni tó gba professor sí òní mà ṣùgbọ́n sọ wá dá láìmọ̀ká àbí ọ̀dá láìmọ̀ká ọlọ́run nìkan lọ ní mímọ́. ìròyìn mà ọlọ́run bọ́ bá tó lára ẹja la fi ròyìn tí ìmọ̀ tiẹ̀ táìmọ̀ kò lè bá àìmọ̀ kò lè bá ìmọ̀ tọ́mẹ̀ ẹ̀jẹ̀ ènìyàn àìmọ̀ yẹn kan wọ́n ti sọ fún aláyé. tó yẹ kó ní wọn kọ́ àwọn yẹn universities ó dẹ́n sọ àwọn tó change wey discovery mi tó ti dé síbẹ̀ ní ayélujára kọ́ kọ́jà eléyìí tó súnmọ́ tí ó a for apple wọ́n ti ní ká a for apple mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti sọ bẹ́ẹ̀ o tó bá o for apple ọ̀kọ̀ rẹ̀ ti o wọn náà wo ee ọwa ní ṣé lọ sọ ni ṣé bí ló pè bó ṣe wá aa sound ló yẹ kí ọjẹ ọwọ́ amú a sound wá àwọn eléyìí bò wọ́n hàrà àwọn eléyìí mọ̀ èyí lẹ́nu wàhálà tẹ kura yín sọgbẹ́ ẹ wá wòye ọmọ tí wọ́n ti kọ́ ní ẹ ọdún tí ti kọ́ ọ̀gá mi ò lè ẹ̀ mọ́ ẹ wo lọ sí àwọn tó wá ìjọba tó fi sára kòríkólọ́mù sẹ́yìn pé ìjọba gbà wọlé kótó ní káfíń kó àwọn èèyàn skul àwọn dókítà ni a sì máa kọ kòríkólọ́mù àwọn pòfẹ́sọ̀ ni ọ̀ ẹ̀dí tẹ̀ ni ọ̀sẹ̀ tí òkú wọn ti dá láì màkà ni. ṣùgbọ́n ìmọ̀ wa bó ti mọ̀ ni bó ti mọ̀ ni ẹ̀ ìmọ̀ àtọ́lọ́mọ̀ bọ̀ ọba tó la rẹ̀ ga lèyí sọ pé èèyàn fẹ́ tún ṣe lọ́la. nígbà ẹ̀yìn jẹ́ ọlọ́run àbí ká tún ṣe tó o bá ti sọ bá ọ dà láì mà kan tí mò ń nílé ọba ọmọ láéláé tó bá rí bẹ́ẹ̀ nàkúlù bitawhidillah mu'tabidina bitawhidillah inna Allaha wahid aṣọlọ Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni níbi kíni níbi kílẹ̀ àkọ́kọ́ ti ìlà mo ti fún alákòjú ìlànà níbi kílẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ fèsì pàtó ẹlẹ́ẹ̀kẹta ni fi àfààní àwọn tọ́lọ̀ ń bá ń ṣe àwọn tọ́lọ̀ ń bá ṣe àwọn tọ́lọ̀ wọ́n máa ṣe fẹ́rẹ́ kó fi di mẹ́ta àwọn tọ́lọ̀ ń ti ṣe àwọn tí ń ṣe àwọn tí ó máa ṣe kò lẹ́gbẹ́ńbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ń ṣe nǹkan láyé á ṣe nǹkan nínú nǹkan tọ́lọ̀ wọn bá ṣe àwa náà ń kọ́lé kò sí mọ́ṣáláṣí ń bí ìtẹ́lẹ̀ ìṣù ni wọ́n gbèsè orí ilẹ̀ yìí ọmọ ẹdẹ nìyẹn wá ṣe mọ́sálásí síbẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ ṣùgbọ́n wà á bí adá kálá abẹ́ kọ́ mọ́sálásí ká mọ̀ lóye ìpè ọlọ́run. orí ilé ọlọ́run bó bá tó lára ẹ̀ka la kọ́ lélé tọ́mọ ẹdẹ nìyẹn bá fẹ́ kọ́lé olókè tó wá fẹ́ ṣe ilẹ̀ tiẹ̀ náà kẹ́ńkùndẹ́kìn yà fẹ́ ṣe ilẹ̀ ni ilẹ̀ tiwa náà tá a fẹ́ kọ́ nǹkan ní ilé tá a ṣe sórí òkè alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ lè dín nǹkan bẹ̀ kọ́ wù. ẹ máa wò yàtọ̀ àbá àlejò nǹkan abẹ kó wù sórí bá tẹ ọrọ atọ wa tẹ́lẹ̀ mi ọlọ bu ilẹ̀ pẹ́ tọ́lọ́hún wà ní ìṣẹ̀lẹ̀ pẹ́ ti sìmẹ́ǹtì tẹ̀ ti pọ̀ kàn àti gíránáìtì njẹ́ ẹ sì ẹ lè gbé kú o ẹlẹ́ẹ̀kejì níta ẹ fẹ́ kó rí kó òpó dáadáa ẹ máa wò ẹlẹ́ẹ̀kẹta ni pé owó rẹ ọwọ́ àdúgbò tẹ fẹ́ra lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ lọ <laughs> ilẹ̀ ẹlẹ́ tọ́lọ́hún owó eléyìí tẹ́ fi ṣe lẹ́ẹ̀lẹ́ tiyín tí ò lè wú kókó tí ò lè gbèsù. ọlọ́run bọ́ bàtọ́lá rẹ̀ dà wá ìdùnfìdá ti yín wá ìdùnfìdá ti yín. wahidun fi af'ali àṣọ lọ́lọ́ níbi nǹkan tí ń ṣe lóbi jọ jẹ́ pé gbogbo nǹkan bá ṣe tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn bá ti ti ọwọ́ rẹ̀ bọ́ kó ń fẹ́ tún dá yóò mi ègùn tí èkún ẹlòmíì lè wọ pé ojú òun yìí ó kéré òun fẹ́ jẹ́ kábọ̀ òun fẹ́ díẹ̀ sí lápẹ̀jù òun dúdú òun fẹ́ kí lọ́pàá máa ni bíláàkì ni. wọ́n á fẹ́ pupa olórí orílẹ̀-èdè yìí kan bẹ ìyàwó ikùn ìyàwó rẹ̀ yọ olóyún báyìí láyé ó wà lóun fẹ́ kíkùn ọ wálẹ̀ ikùn yóò tún máa wálẹ̀ nù sáré ní àwọn ọmọ yóò tún jẹ tán. di pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti ń tọwọ́ bọ ẹ̀dá di kékeré wàhálà ló ń fi ẹ̀fà rẹ̀ ṣé wàá rà wọn tí máa ń ṣe yẹn lójú tá sọ ẹ̀dá àti ọlọ́run kò sí yìí táwọn ọmọ ẹ̀dẹ́ ni ọ̀fẹsẹ̀ kọ́ ń bẹ̀ torí pé àwọn míì gbà wípé dáàtú ọlọ́run pé dáàtú mọ́tò àjẹdà ni kékeré sẹ́wọ̀n kan lẹ àwọn tí wọn sọ wípé iná lọ àkàlí fún falafati ìjẹ ẹyọkan ọlọ́ọ̀ni bíi dáàtú ẹ̀ ní àtakò síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ ọba ní mẹ́ta lọ́kàn ọlọ́wọ́n ọba bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọlọ́ọ̀sì ni gbogbo wọn náà àtàwọn míì tó ṣe pé lọ́dọ̀ wọn ọlọ́yin jẹ́ ṣe mẹ́ta kò níye kò níye àtàwọn míì tí ó sọ pé lọ́lọ́run pẹ̀lẹ́nu ṣùgbọ́n lọ́kàn rẹ̀ níjọ́ táwọn nǹkan tí nítorí bá yẹ kó kó lọ síwájú ọlọ́run bá dé iwájú àwọn ẹlòmíì tí wọ́n á kó ọlọ́run wájú ẹ̀ ní kó lọ. arakọ́lọ́ wọn bẹ ṣe ọ̀kan níbi táàtù rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nìyẹn o bẹ́ẹ̀ náà ní sípàtù ọlọ́run ọ̀rọ̀ ọmọ lásán lẹ́ẹ̀pẹ́ àwọn kan sọ pé àwọn kan la mọ̀ tó yẹ kí ọdún tó pamọ́ làwọn mọ̀ lẹ́yìn táǹdọ́jọ́ ń fojú rí báyìí ẹni tó bá ti ní ntọ́ yàtọ̀ sí ntọ́ wà bí ìta àjọjọba òun mà á ẹ ti mọ̀ bí nǹkan ṣe. ìrọ̀pá àgbọ̀ mi yé sẹ́ni tó wá tá a wà bí a mọ̀ nǹkan tó yàtọ̀ sí ntọ́ wà bí. nílé ẹlòmínú wọ́wọ́ pé wọ́n ti ń bá mi dáná oúnjẹ báyìí ìyàwó rẹ̀ sì ti bẹ̀rẹ̀. débẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ ó sì lé màá yóò jẹ káàbọ̀ tó lé ìlànà ìlànà bí a ṣe ṣe ètò àà kẹ tó dé gbogbo ti ọ ètò tó ti bẹ̀rẹ̀ parí kì í ṣùgbọ́n pé ọ̀pá kò tí kó ti ṣe tán náà ń náà ń ti wá ní ọlọ́wọ́ bala wa sọ wípé òun máa ń bẹ́ ń bí ó máa ti gbogbo bíkíbi láàyè kan náà lẹ́sìn kan náà nígbà gbogbo omi títí ń ṣẹlẹ̀ ibi tí wọ́n wà lóru ọmọ àwọn ọmọ tí wọ́n ṣe ń bẹ̀ ibi tí wọ́n wà lọ́sàn ọmọ àwọn ọmọ tí wọ́n ṣe ń bẹ̀ ibi tí wọ́n wà láàárọ̀ ọmọ àwọn ọmọ tí wọ́n ṣe ń bẹ̀ ibi tí wọ́n wà ń dàjí àwọn ibi tó rù ti dọ̀sán mọ́ wọn lọ́wọ́ ju tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ wọn náà ti ṣe kọ́ńtò gbogbo tẹ́nìkan bá ti wá ń sọ wípé owó tí wọ́n jí lóko òun tó ń <laughs> ọmọ kan báyìí kò ga púpọ̀ báyìí ẹ ti mọ́mọ́ kò fi bẹ́ẹ̀ dúdú báyìí wọ́n á pè ọmọ tí ò fi bẹ́ẹ̀ dúdú ok kò sí tó ga bí wọ́n ṣe fi hàn mí nù ẹ fi hàn mí ń bá a bọ̀ ni o ń ṣe kí ni o ń bá a bọ̀ ń bá a bọ̀ ni o á ti mọ̀ wípé eléyẹn ìròyìn tó jẹ́ tọlọ́run nìkan tọ́lọ́run sì ti lóun nìkan ṣoṣo lòun ní ọlọ́fẹ́ pàpémọ́ra rẹ̀ àbí ká yẹra kù tó o bá ti wá nígbàgbọ́ nínú tí ń sọ o ti ń bá ọlọ́run ọba pín ojúṣe ẹ̀ o ti gbà pé nínú àwọn àròyìn ọlọ́run ẹlòmíràn náà ní bíi ti ọlọ́run àdéhùn kan rẹ ti ń láàyè. ṣáà gbọ́ tí mo ń sọ yìí torí tó yẹ ká gbọ́yé ń bi iná lọ́wọ́ àwa ìlú ni ẹ o ó gbọ́dọ̀ mọ wípé ìwọ gẹ́gẹ́ bí ẹ̀dá o ò lè jẹ́wọ́ nìkan bọ́ ọba já àfa kò lè jẹ́wọ́ nìkan bọ́ ọba jó ní ìmọ̀ kò lè jẹ́wọ́ nìkan bọ́ ọba jó sí ọwọ́ kò lè jẹ́wọ́ nìkan ọlọ́run nìkan ní ìmọ̀ jẹ́yọ̀ kan ilé fi jẹ́jẹ́ pé àbùkù ó ní fọkùnrin kọ́ dàgbà dé èjìká kọ́mọ níyàwó àbùkù ní fóbìnrin kọ́ dàgbà dé èjìká kọ́mọ lọ́kọ̀ọ́ nítorí pé kò gbọdọ̀ dájú apán ni wọ́n máa ń pè síbẹ̀ ní àyíwẹ̀ ẹ̀kọ́ àbùkù ni síbẹ̀síbẹ̀síbẹ̀ àbùkù ni kéèyàn máa ròyìn ọlọ́run pẹ̀lú ìyàwó àbọ̀ torí kò gbọdọ̀ pẹ̀lú ìjì sáàtì rí àná ọlọ́run ọba yìí àṣọ ni ẹ̀ ọ̀kan ṣoṣo ni níbi ìdáàtò ẹ̀ níbi àwọn àròyìn ẹ̀ níbi àwọn akíní o àfáà rẹ̀ àfáà wa wá ní wípé ẹ̀ẹ́rì wípé gbóná la ilaha illallah nǹkan méjì ló kó sí ó kó ohun tá a gbọdọ̀ fi rinlẹ̀ sínú ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ló kó ohun tí a gbọdọ̀ takò sínú ìnáwó máa ń pè ní náfíò wà ìgbà sára yẹn ti náfíò yẹn ní negation ìsìláàmù ní affirmation tàbí nǹkan nílẹ̀ ká nẹgẹtì gbogbo àdé ọkùnrin mùsùlùmí tí kò bá ní kò ní ṣe láǹfààní tó bá fi gbogbo nǹkan ló fún nílẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ọlọ́ọ̀lọ́lọ́ àwọn èèyàn kan kò sí wàhálà gbogbo nǹkan ló ń fi nílẹ̀ tàbí gbogbo nǹkan ló ń ṣe lọ́fíìlì ẹ̀ náà kò ní ṣe láǹfààní àti kọ́ ọmọ tó fi nílẹ̀ kọ́ ọmọ nǹkan tó ta làáfà àfikún méjèèjì papọ̀ inna Allaha wahidun ithbat dájúdájú ọlọ́run bọba tó la rẹ̀ ga ọba ọ̀kan ṣoṣo aṣọ ni la sharika lahu olórogún la sharika lahu olórogún ẹ dàkú olórogún níbi kéyìn níbi kíni níbi gáàtù ẹ oyin pé ọlọ́run ọ̀gbọ́n olórogún níbi jíjẹ́ yọ̀kan níbi dáàtọ̀ kò sí dáàtọ̀ yọ̀kan tó jẹ́ yọ̀kan mọ́ sálàyé mi ti wàmín kúlì ṣẹ́yìn wàmín kúlì ṣẹ́yìn wọ́n bọ́ lọ́wọ́ ti sọ́wọ́ wàmín kúlì ṣẹ́yìn ọlọ́run gbogbo nǹkan pátápátá kọ̀lápọ́nà zàwùjẹ́ méjì méjì ládàá wàmín kúlì ṣẹ́yìn gbogbo nǹkan torí pé òun nìkan ni ò ní pé méjì gbogbo tí ń bá ń bẹ ẹ̀ẹ́rì rú ẹ̀ nínú yorùbá bí sọ̀rọ̀ nígbà ìjà lómi ò ní ọmọ kaba bóun ṣe rí àbúrò dáàbì òun tó ti kúrò àtọ̀dún mẹ́wàá ó ń wá ń pè kọ̀ dáhùn ẹni tó ṣe wípé ara burkina faso lórí ó ń wá ń pè ara burkina faso gbọ́ yorùbá bí ló ń wá lé bó ṣe dàrú máa yẹn ló parẹ́ ní ti lọ gbé lùgbò mi dédé rẹ̀ kódà tó o bá débẹ̀ tẹ́rí ibi téèyàn kọ́ nígbà téèyàn bíi tí mi lọ bá wà láàyè kan náà lẹ́ẹ̀kan náà o rẹ lómi tí ó dàbí irú rẹ jẹ́kẹ́ kálábùrò rẹ lórí ni ó lè sọ pé bọ̀dá àmì lòún rí tó ma wò wípé kálórí ma káléyìn lè ma dá ọ̀tá rẹ ọba ma wò pé abẹ́mi lélẹ́yìn ni ṣùgbọ́n nítorí pé ò lè dáhùn ò lè dá ọ̀tá rẹ wò ah, jọ náà mo wọ kan mo wọ inú ní kan sọ pé ibi ìdìkú. èmi sì débi tí máa ń wò mí ní tìkì mo bá ní kó tọ̀ kó jẹ́ wọlé kí ni lọ kí mu ó ní rárá nígbè rárá ó ní mi ò lè wọlé òun tó wá jọ lárúbá dáadáa nù wọn mo wá àkótó ní kó jọ lárúbá dáadáa mu kí n fi àpèlè sí dára ó ní pé rárá ibi tá a ti ń sọ̀rọ̀ lọ ó ní à nígbè ẹnìkan wá bí ìlànà kí bóyá mo ṣe rí náà lọ sí ni kó gbóhùn lẹ́sìn ọlọ́run ó ní kó yàtọ̀ sí mi kí mo ṣe rí gẹ́gẹ́ ló ṣe rí gẹ́gẹ́ ìgbà tó ní kọ́ mọ́ wọlé tó ní kọ́ mọ́ wọlé ó kàn gbáhùn lẹ́sẹ̀ ni ló máa fagídí wọnú ilé lọ mo ní kì í ṣe mímí dáyà lẹ́sẹ̀ mo kì í dà ṣùgbọ́n ní mo ṣe náà ló ṣe ó ní nafsul hajj kì hajj mo kàn náà àwọ̀ kan náà pẹ̀lú aṣọ tí mo tún wá wọ̀ yìí náà lọ́wọ́ ṣé ẹ tó bá ṣe kọ́ ọmọ Yorùbá ni yóò ní ọ́ dáa ó dáadáa kú dáadáa sànù wa lọ Allaha wahid ọlọ́run nìkan làṣọ òun nìkan l'ẹyọkan tí ò lẹgbẹ tí ò lẹ́gbẹ̀rà tí ò sì tó lè jọ yẹn la sharika lahu kò wá lórogún fi dhatihi ta'ala ọba gíga kò ní bẹ fi. fàáfi ọlọ́run olórogún bí àwọn àròyìn ẹ̀ níbi ìmọ̀ ẹ̀ kò sórogún níbi rírìn ẹ̀ kò sórogún níbi gbígbọ́rọ̀ ẹ̀ kò sórogún gbọ́dọ̀ pa gbọ́mi yé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun là ń gbé fún un tó yàtọ̀ fọlọ́run tí àjọ àwọn òfin lálàáfíà tá làámọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ tí òfin tò àlámọ̀ rí èmi àti ìyọlọ́run jò tó bákan náà la sharika lahu fi àfààní gbogbo ntọ́lọ̀ wọn bá ń ṣe kò lórogún ẹ máa ra ta fún ọpọlọ wọn lórogún níbi tí ń ṣe anabi wa ibrahim aleyhi salatu wa salam nígbà tó sọ fún bàbá ẹ àtàwọn èèyàn rẹ wípé innani bara'un mimma ta'budun gbogbo ntẹ ń ṣe ẹyin ọlọmọdé àwọn bẹ kí ló sọ fún wa ó ní illa alladhi fatarani ẹni tí ì jáwọ́ níbi máa jọ́sìn fúnlẹ̀ ní ọ̀dà mi tẹ́ bá ti lè provide ẹ̀rọ ní ìtọ́ta ní ìsìnkú náà eléyìí tó burú jù fọmọ ẹ̀dẹ́ ènìyàn ni pé kó ṣe pé òun lọ dá ti ń sìn ẹ̀dá kù kéèyàn ara mọ́tò kí mọ́tò ń gbó kéèyàn wá gbé ríìmù rẹ̀ kalẹ̀ kọ́ ní ríìmù rẹ̀ ni ó máa ṣọ́ kéèyàn kọ́lé kó fi ọwọ́ ara rẹ̀ pínpín kígi ó sì dàgbà tán kó nígi yẹn ló wọ́n mọ̀ bọ̀ kéèyàn kọ́ ọwọ́ ara rẹ̀ kọ́ wọ́ òkúta kó sì gbẹ́lẹ̀ kó rí kúta mọ́lẹ̀ kó ló kúta ńlọ kúta wọn máa bọ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí èèyàn míì tọ́lọ̀ ń dábí irú rẹ̀ tọ́ka sáwọn akẹ́ rẹ̀ kan fún tí ó ó lè kẹ́wọ̀ náà jùlọ lọ́la tí ó dènà lọ́wọ́ ọ̀dọ́ ọlọ́run ti gbàdúrà tiẹ̀ kájọ́ àtiẹ̀ náà lè gbà bíi tiẹ̀ àbí kọ́ ọlọ́tẹ rí bá fún kọ́ ọlọ́mọ àwárí tó sì jẹ́ pé ó lè jẹ́ pé lọ́la ìwọ ni ó máa pè pé kó bò ńlá sí i torí tí ó dùn yẹn sọ́wọ́ èèyàn lọ́wọ́ àbọ̀wọ̀ ọlọ́run wàláyà ọwọ́ ọlọ́run ọba ló wà abẹ́ ọlọ́run ọba ọba tó la rẹ̀ gánú àánú ẹ̀ ibi tájọ ẹnì kọ̀ọ̀kan wá gbàdé lónìí ọlọ́run kọ́ mọ̀jọ ọ̀dà kò síbẹ̀ abẹ́ ọmọdọ́nù abẹ́rẹ́ rẹ̀ arígbẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ àròpin ẹnu wọn tá a sọ lónìí ọlọ́run jẹ́ ọ̀sánfà nígbà yẹn tó sọ àtàwọn tá a lọ ahadà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam tabani tó níbi ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọ̀ya àmì wọ̀nyẹn. نعم نعم نعم علينا علينا نعم أيا وعليكم السلام عبد الله Mm-hmm. àwọn tí ń ṣe gangan mọ̀kànlá àtijẹ́ ẹ dàgbà ẹ ọ̀sáàfù látòní lọ ta ni nínú àwọn èèyàn bẹ́ẹ̀ ní pẹ̀lú àwọn làpá tí wọ́n máa ń dálejò lọ tí wọ́n ń ṣe nǹkan fún wọn tó ṣe pé nǹkan kan ń bá àwọn èèyàn nínú ayé tí ò bọ̀ wọn bọ́yá alákòjúwe kò sí rí ọjọ́ sí tù ọmọ rẹ̀ ọkùnrin kọ̀ọ̀kan obìnrin obìnrin ọ̀kọ̀ lẹ̀ gbogbo títà máa ṣẹlẹ̀ ńlẹ̀ ayé mọ́tò rẹ̀ nǹkan kan ọ̀gbá ní ìtọ́ba rówó ra mọ́tò nù ọ̀kadà òbí ṣubú rí kọfẹsẹ̀ kọ́ tàbí kó légbò lára tàbí ọmọ rẹ̀ kẹ́kọ̀ sí kiri kó wá gbé lọ mùsùlùmí tàbí kó gbé lọ bòmíì náà so èkéyà kọ́kọ́ wò náà gbèsè kẹ̀kẹ́ ń bẹ nínú tí ń ṣẹlẹ̀ ilé ayé tí ìṣẹ̀lẹ̀ ń sòwò pé supernatural lọ kò sí ń tọ́nu ẹ̀dọ́ lọ. àwọn dókítà tó ń gun alábẹ́rẹ́ gan-an tẹ́ bá wọ́n ní ojú abẹ́rẹ́ ẹlòmínú wọ́n ní ojú abẹ́rẹ́ tí ò lọ tí kìíní yẹn bá kí mi mọ́ lẹ́nu wọn náà bí wọ́n ṣe dá tó ní ẹ̀mọ́ yìí wọ́n jẹ́ jù kò sẹ́nìkan tó wáyé ayé jíjẹ òní bá a ní ẹnìkan ó wọlé tó àná bá Muhammad sọ̀rọ̀ àlùsọ ó wáyé bá ànábì gbọ̀n ìbámu ó wáyé gbọ̀n gbọ̀n pa ó ní wàá ya tẹ̀yà ọ̀ṣun lọ́wọ́ lọ́sọ̀rọ̀ eh, ìbá ṣe ọ ṣé pé bàbá sàn nàbì tí ń gbọ̀n ọmọ ń gbọ̀n àlẹ́ mi ni tí bá tèmi déédéé ìgbìyànjú méjì nù yẹn

ẹ̀dá pẹ̀lú tó bá sọ nǹkan nù kó wá rí wa èmi náà mọ àníṣe lọ́rọ̀ mi ni wà bẹ̀rẹ̀ náà ẹni wọn bá sọ nǹkan nù kó wá rí wa o àpàlùwò títí títí ẹni kankan wà á àṣùbà dẹ̀ ni ó mu sápò wá sàṣùbà ìgbà táà rẹ̀ nìkan kan táà ké títí títí táà rẹ̀ nìkan kan táà sì ti pẹ́ mọ́ṣáláṣí mo ní ẹ̀ mú bíréèdì wá awọ ọ̀hún ẹ̀rẹ́ ẹ̀ wọ́n bá rí awọ ìgbà tí wọ́n rí awọ tíra lọ́wọ́ àánú ẹ̀ wọ́n di owó funfun ní wọ́n fi gbà kì í ṣe olówó dúdú bíi tíjọ́ ni mo ní ẹ tó òwú wọ́n bá tó òwú owó ń gùn ọ̀pọ̀ ó wá kú pépà mo ní ẹ tú pépà àbátú wàlọ́hì aliu bá ta sálọ́ wà mẹ́ mo tún fọlọ́ múra sí aliu bá ta sálọ́ aliu àkọsílẹ̀ mo fọlọ́ múra sí. bó o wí fún mi o. ali lọ́wọ́ abẹ́ ọ̀sán wo alifu alifu ni ọ̀ ali àní wọn ní ẹni ọba bọ ọlọmọdé ọgbọ́n àbúrò mi kàn ti wá gán ìjọ tó ń gbé ìjọ tó ń lọ wọn ni ah kí n mú àfàyè lọ láti ṣiṣẹ́ bá a ti sáré tó lẹ́yìn àfàyè lọ kó o sì ọdún yìí wọn ni wọn ni lọ́wọ́ ẹ̀dá mídíà dọ́là ọwọ́ àdáṣe àti bá a lọ ìgbà táwọn ti ń dọ́dọ̀ ẹni tí ó dáṣẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá ń jẹun lọ́wọ́ ni ó ní àpò ayé òun. Olóòótọ́ àná ọ̀rọ̀ kan tó lè ẹsẹ̀ yìí lọ́mọ ó ní ní bí ń jẹun lọ́wọ́ ó lè láyé òwe nínú ọ̀rọ̀ rẹ̀ àti gidi láyé jù ó lè láyé òwe tó lè ọ̀rọ̀ rẹ̀ nínú àjẹgìrì jẹ yọ. ẹni ọba ti gbọ́ wọn lọ́dọ̀ mẹ́jọ ti ní ọ lọ́dọ̀ mẹ́jọ. láyé wà tára yé mi a ní ìyàwó akéwì máa ń gbà láàbò tí wọ́n sọ fún yín kan ìwà máa ń mú wọn pa káàkiri sí ìdájọ́ gbà láti láti sàwọn yìí bẹ́ẹ̀ ló pọ̀ sọ àdúgbò ten percent jẹ káàkiri àwọn yìí. bó bá wọn lára wá sọ̀rọ̀ lọ́sí bá kọ́kọ́ ń wọ̀ bí ẹ̀rọ nàìjíríà wọ́n tún dé. òní sọ́jà ni olóògbé ọ̀gbìn ọmọ nàìjíríà ọ̀yà ọ̀rẹ́ sọ̀rọ̀ nítorí ọmọ lára wọn tọ́jú bíi pé wọ́n ti à àfọ̀ṣẹ́ làwọn méjì ní lọ́ba wọn lọ́wọ́ yéṣe àfọ̀ṣẹ́ mọ̀ òkú àtàwọn bá wọn bá ní pé ìgbà ọdún débi tọ́ba ní àpò mẹ́ta ẹ̀rọ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tó bá ti tó bí wàá mú bí táàkì pọ̀tì ní sẹ́ni sọ̀rọ̀ yóò ní bàbá lóde ó fẹ́ mọ̀ bóyá ọmọ ń parọ́ àbí ìparọ́ yìí tọ́ba ní àpò mẹ́ta àbọ̀ yóò ní òkè ó mà ó yóò máa mọ sọ̀rọ̀ lóko ọ̀tẹ́ sọ lónìí yóò tún sọ ilé ìjọba àtàlà àti àmàlí ní báyìí ó lè ní àrùn lè ní fojú gbàtẹ́ má báyìí ẹ máa mọ sọ̀rọ̀ torí lọ yóò tẹ̀ di ẹ̀ pé yóò tẹ̀ ti ọ̀rọ̀ nàní bọ̀ ni yóò wọ pé ṣé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ náà nì lọ́dà tó bá yẹ kéèyàn kọ̀ ó ti dábọ̀ yóò bí a làwọn ọ̀dẹ̀ ẹ̀ ń mú sí ó ní àwọn ẹja ká máa ti mú tọ́fẹ́ mú bẹ́ẹ̀ mo náà ni wọ́n wà máa rọ́ aláàtì fún yẹn aláàtì náà bí wọ́n bá wá tẹ̀ jẹ́ kí wọ́n gbà láti wọ́n náà kéwú débi tó ti gbà wọ́n náà kéwú débi ẹ̀ tó máa fún ọ ẹ̀yẹ́ máa gbá láǹgbá kí. ẹ máa gbà lá ọlọ́wọ́ bọ́ sànù wa ọ̀ya èèyàn wọ ọ̀run náà ok. wípé èèmà tí maṣíìnì lọ́rùn ah ok ok. Ah, kò dẹ́sẹ̀ rárá rárá torí tó bá kírun ká nírun kò ní bàtà síbi irun ibi tọ́ka rẹ̀ ó wà nù ẹ̀yin lè máa mú yàwó àyè tó máa ṣe yóò tó máa ṣe mistake sùdúdù iye sùdúdù sàbí tí ó tí ó jẹ so ìtòjú ajẹ́pẹ́ yìí ìmọ̀ lọ́wọ́ àti òní lè ṣe yọ̀pọ̀ rẹpẹtẹ the best náà ni pé kọ́ lọ kọ́ lọ ṣe kọ́ wáyé ṣe wàá fi ọkàn balẹ̀ kírun kọ́ lọ ẹ máa wà nípa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la salata bi hadrati at'am ó ní tó ń jẹ bá délẹ̀ àwọn àfààní téèyàn sì bùkátà sóúnjẹ yẹn má kírun gbàdán torí irú nǹkan bá ń tọ́lọ́ kan lò ní síbẹ̀ wàláhù àyùdà àfihànhù aláàbàṣà bẹ́ẹ̀ náà ni tó bá ṣe wípé ìgbẹ́ ń gbàyàn lọ́wọ́ ìyá ọ̀pẹ ìfẹ́ bójà máa lọ́wọ́ à ń lọ pàgbẹ́ mọ́ra lọ́wọ́ à ń ṣe pé ah, ọmọ ìlú fẹ́ jábọ̀ kó lè má lọ sóbà ò ní kí o tó lọ yàgbẹ́ lọ tọ̀ kó wá fara balẹ̀ kírun fọlọ̀ ó gbà ládàá rẹ̀ tó pè téèyàn bá ti ṣàṣe tó ń bi irun jàmáà tẹ́lẹ̀ náà ẹnikẹ́ni náà ẹnikẹ́ni wà á tó wà ẹ̀zákùn lọ kẹ́. my lord ẹ wò ká má bàa pẹ́ bẹ́ẹ̀ kọjọ́ mọ́ra wọn lọ́ọ̀yà yẹn sọ kí my god my lord ni wọ́n máa ń sọ ṣàlàyé mi ti lọ́ọ̀dù yẹn sì pọ̀ ilé ibi tẹ́ ń gbé láńlọ́ọ̀dù lẹ́ni ọkọ́lé landlord lọ́ọ̀dù èèyàn máa lò ó fún ẹni tó bá ti jù yàn lọ fún ẹni tó bá gbà yàn ṣiṣẹ́ sálàyé mi ti lọ́ọ̀dù ni wọ́n ń sọ lọ́ọ̀dù ó yàtọ̀ sí gọ́ọ̀dù so àwọn tí wọn gọ́ọ̀dù ni wọ́n pè kì í ṣe lọ́ọ̀dù ọlọ́run ni wọ́n ń pè wọ́n ò ní pé jésù ni ọlọ́run ọlọ́run ní tí wọ́n máa ń sọ nù kì olúwa wa nìkan wọ́n ń pè lọ́lọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń pè lọ́lọ́run ẹ̀sọ́ olúwa wọ́n ń lo olúwa fún wọ́n tún ń lo ọlọ́run torí lílo olúwa gan tún yàtọ̀ torí pé yorùbá máa ń lo olúwa fẹ́ni tó bá jù yàn lọ olúwa mi olówó mi sálàyé mi tí wọ́n máa ń lo fẹ́ni tó bá jù yàn lọ kí ló pé mo rò pé mi tí yorùbá máa ń lò yẹn ṣùgbọ́n ọlọ́run gangan làwọn máa ń lò. sálàyé mi ti fún ànábì wa Isa alayhi salatu wa salam kò lálàáfíà irú tẹ́lẹ̀ yẹn sọ ni subhanallah ẹ lásàlù àlàkà kírun ibi tá a bá ti kírun ká má kó o mẹ ni ti wá gbé ètò wa wàá tó wá ti wá gbà àwa lè kó o wa sálàyé mi káwọn ti jókòó báyìí ibẹ̀ náà ni ká jókòó sí ètò wa yóò bá ń subhanallah wa bihamdika.